من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه وكنتمت الله سبحانه وتعالى for making it possible for everyone of us لغة محلية إذا أنا أفضل اللغة العربية إذا كان أجنبية بها لغة محلية طبعا نحمد الله على نعمة الإسلام ونعمة العافية adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba. ọba tí olè kápá lórí gbogbo pátápátá àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ọba òṣèlú Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. mo tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mo sì wá àmójúkúrò lọ́dọ̀ gbogbo àwa tí a jẹ́ ọmọ àyà. mo ti láǹfààní àti wà níbí láti kòbẹ́ẹ̀lì zọ́kọ̀ láti lè jẹ́ kí n ṣe kòǹgbẹ́ àdúgbò. ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọ̀kan nínú àwọn mọ̀ṣáyé wọn wà ní wọn wà ní kí wọ́n á rẹ́sì díẹ̀ lọ́dọ̀ wọn kó tó pé ètò bẹ̀rẹ̀. kí n tó jí ó ti di ọ̀tá àti àpọ̀ sọ̀rọ̀ tó fà yẹn sọ̀rọ̀ kí ẹ ṣàmójúkò ọlọ́run bá kí ó ṣàmójúkò fún ẹ kọ̀ọ̀kan wa. mi ò ní fẹ́ gbà wá lásìkò tó gbogbo àwọn mọ̀kàdìmáàt gbogbo àwọn protocols tó ẹ má bínú mi ò ní lọ síbi ẹ̀ lọ́sọ̀tò òkè ọlọ́run bá kí ó ṣàmójúkò fún ẹ kọ̀ọ̀kan wa. àdéhùn mi ò bínú bẹ́ẹ̀ ni bá pè nílò fún ẹ̀ tó bá pè ní bóyá pè mí tó bá kò ju sáà tó bá kò jẹ fúnra rẹ̀ ọ̀dà rẹ̀ ṣùgbọ́n kì í ṣe kó bí mi inú téèyàn bá kò ju dọ́tọ̀ torí pé máa ń bẹ nínú àwọn àṣìṣe ẹlòmíì ẹgbẹ́ ẹlòmíì point of correction please. ó tó bẹ́ẹ̀ o tó ti ó tó bẹ́ẹ̀ o kì í ṣe pé àfojú rẹ̀ nà rẹ̀ o torí pé àti wà nínú ọgbà àwọn tí wọ́n tí wọ́n ti àwọn wọn kọjá tó kọ́ máa rí pé ẹ̀rí bó tẹ̀sí lọ́n fẹ́ mú ṣùgbọ́n máa mà ká bó ti wọlé kórí abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó lò ní sábà bí oríire ayẹyẹ àtàkì àmọ̀ fún wa kó lò ní sábà bí irinṣẹ́ ẹ̀sìn òní ẹ̀ ìyún ló pàtàkì lẹ́nu tiwa ìlú òkú lọ òkè ọlọ́run bá fi ran ọkàn wa náà lọ́wọ́ kí ó sì jẹ́ kí a ní àṣeyọrí lórí eléyìí tí ń ṣe. àkórí ọ̀rọ̀ tí ó wà níbí wọn kọ ní èdè òyìnbó wọn ni towards a blissful hope towards a blissful hope mo rí islamic bẹ́ẹ̀ ọ̀rọ̀ nìkan náà ni mo ti wá ní experience díẹ̀ lórí ọ̀rọ̀ nìkan tí mo lè máa sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ thirty years ago back sẹ́yìn mo wá wípé tí wọ́n bá ti ní kí n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan mo fẹ́ gbọ́lá fún kí n sọ̀rọ̀ díẹ̀ káfàyè gbà bèrè púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kata fẹ́ máa sọ ohun táwọn mọ̀ṣáyé àti wà ń bí náà ti sọ fún wa àbí ìta ti ń gbọ́ tẹ́lẹ̀ àbí ìta ti kà fúnra wa ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ lórí ọ̀rẹ́ tó fẹ́ fẹ́yàwó àbẹ́ tó ti níyàwó àbẹ́ tó fẹ́ lọ ṣe kútùbà àbí àwọn àna àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn gan lèmi wípé àwọn challenges àwọn challenges tá à ń fèsì yẹn lọ yẹ ká gbìyànjú láti wọ̀ jù ṣùgbọ́n tó bá yẹ kó ọ̀rọ̀ àníká kìtàbù nìka ǹbẹ ní sọ Bukhari ọ̀pọ̀lọpọ̀ tíra wà ń bẹ sọ àwọn tíra mi ń bẹ ní adó lórí ọ̀rọ̀ nìka tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàyẹ̀ tí wọ́n wà ní ìdòkó tí wọ́n ti máa ń kà tàbí kan ṣàlàyé fún wa ṣùgbọ́n látara pé àwa ti ti kúrò nínú campus àti wà ń gbòòrò àti àwọn ìrírí tí Ọlọ́run ní ti rí sọ yẹn ni ó pàtàkì jù tí àròpọ̀ abẹ́bí ṣe wá láǹfààní ẹ má rògbò ya nǹkan tuntun káwọn àtàkùn fẹ́ sọ tó yàtọ̀ sí ògbè yìí tí a ti ń gbé lẹ́nu àwọn mọ̀ṣáyé fún wa sókè ọlọ́wọ́n wa kí ó kún wa lọ́wọ́. àkọ́kọ́ mo máa nífẹ̀ẹ́ sí pé kí n bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́pìkì gangan ṣé rí wọ́n ṣe fíìmù tọ́pìkì ó ní í ṣe pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ kẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ wa sọ. mo máa nígbàgbọ́ nínú nǹkan yẹn ìbájú fún mi ní tọ́pìkì wa sọ nǹkan mà á kọ́kọ́ sọ́ọ̀dì tọ́pìkì yẹn dáadáa gbogbo àwọn keywords tó wà níbẹ̀ tó ó ní tí wọ́n gbà lérò tí wọ́n fi gbé báyìí. àwọn kókó ọ̀rọ̀ méjì kan wà nínú tọ́pìkì yìí towards a blissful eh, hope Islamic hope blissful yẹn sẹ́ńpá jẹ́ tìbù lọ́nà ká ló pé bliss abẹ́kọ̀ gẹ́gẹ́ bíi now tọ́ba ní bliss èdè lọ́wọ́ àwọn èdè èèbó ni ṣùgbọ́n ọgbẹ́ tọ́pìkì yẹn tí mo bá fẹ́ translate ẹ̀ lágbáwá èmi ó kàn pè ní nahwu al-usrati as-sa'ida nahwa al-usrati as ṣùgbọ́n pẹ̀lú àwọn kẹ́límà tí wọ́n lò nínú èdè èèbó yìí àwọn olédè èèbó tí wọ́n bá ní bliss kí ni nǹkan tá gbà lérò pẹ̀lú ẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀dí ní gbà lérò pẹ̀lú ẹ̀ ní joy and happiness tó sábà máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ ní. ìgbà míì tí wọ́n bẹ tí wọ́n bá ní nǹkan kan wà blissful lápèjúwe ẹni tí bá máa ń rìnrìn àjò ṣe nígbà míì bẹ tí ọkọ̀ bá ń lọ tí ibì kan bá ga tó bá kàn wálẹ̀ sí ẹ̀rì bá rẹ̀ yóò ṣe rí abẹ́ ìmọ̀ ìṣàkíyèsí ẹ̀ tó bá lọ bóyá ọkàn ọ̀hún lọ báyìí tíbẹ̀ yẹn bá ga tó wá wálẹ̀ tọkọ̀ bá wálẹ̀ mo rò gbogbo àmọ́ bára wọ́n ṣe rí ó wà sílé sóòtì torí pé nǹkan yẹn tọ́ ẹ̀ lára ẹni tí wọ́n bá ń massage bí ó ṣe feel nígbà tó ń massage ẹ̀ wọ́n ní ó wà ní blissful state of bliss. a jẹ́ wípé tabawa ní ká gbé lọ sí èdè lọ́fọ́wá níta lè pè náà ní asaada torí pé inú èdè lọ́fọ́wá tí yàrá bani ana sa'id bi ru'yatik hey ana i'm i'm very happy i'm happy to see you. idan tí wọ́n bá ní blissful nǹkan tó ṣe wípé ayọ̀ ayọ̀ tó wà ń bẹ̀ kún ìdùnnú tó pọ̀ ó wà ń bẹ̀ èyí ò jẹ́ ọ̀kan lájẹ́ wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìdílé Islam èyí tí a fẹ́ sọ. So, ó lè yí téèyàn bá ṣe téèyàn mọ̀ ní á ọlọ́run mo dúpẹ́ tó fún mi nírú ìyàwó báyìí láyé ọlọ́run mo dúpẹ́ tó fún mi nírú ọkọ báyìí nínú gbèsè ayé ajẹ́pọ̀ wà sílẹ̀ sùn yẹn ó jẹ́ irinṣẹ́ fún yàn lórí dáadáa káyé àti oore ti àkẹyà. lẹ́fọ̀n tí a lò yìí èmi kọ́ rò pé wáyà tá a fi lo house ṣùgbọ́n mo rí wípé ó wà synonymous ṣùgbọ́n kò fún wa ní accurate or precise meaning tí kò lè fún wa. Níṣẹ́ gbogbo tàrọ́dù olótùmọ̀ ara wọn. Àìsìdáàr alhàyè ìrọ̀lú ìjẹ́wẹ̀ kò túmọ̀ ara wọn ó yàtọ̀ sí ara wọn. Ṣùgbọ́n yàtọ̀ sí ẹ̀lẹ́jẹ́ díẹ̀. Home wọn a sábà máa lò ó gẹ́gẹ́ bí ibi téèyàn ń gbé gẹ́gẹ́ bí house place of residence ó lè túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ home tó kẹnu ju ti house lọ wọ́n á máa lo home gẹ́gẹ́ bí family place of origin wọ́n á máa lo bẹ́ẹ̀ country yẹn my home is Nigeria mo lè wà lábúròdù then my home is Nigeria so home náà ni mo bẹ̀rẹ̀ ajẹ́ wípé tá sọ̀rọ̀ nípa home àwọn tí wọ́n fèrè mọ́ tọ́pìkì yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé wọn ò sọ̀rọ̀ nípa building so ká mọ̀ sí gbọ́ wọ́n yà talking of blissful home kì í ṣe wípé torí pé ẹnìkan ní mansion tó tóbi ó lè má wà blissful má jẹ́ kí yóò dùn ọ̀jẹ̀ o or gbogbo facilities ló wà ń bẹ̀ kódà tó bá yà gbẹ gan tó bá tún fẹ́ sábà kíní kó tún jáde nínú process òní ó tún bá ọ ṣe báyìí ó lè má wà blissful your mean for what? Because we are not talking of, I mean, a building. We are talking of family, home. Ìdá ajẹ́pẹ́ tí wọ́n fẹ́ dépò yẹ wá ń bí ìgbà yẹn. Òun náà home tí wọ́n sọ ń bẹ̀ yẹn. Lóbi jẹ́ pé nínú grammar ẹ lè lo home gẹ́gẹ́ bí adverb ẹ lè lo house gẹ́gẹ́ bí adverb. Please take me home. Òun ni wọ́n pé take me house abẹ́kọ̀ so ẹ ti lọ fún mi ẹgẹ́ bí adẹ́bù mẹ́ adẹ́bù ọ̀ nà ẹ má bínú o so aláìhal níta fẹ́ mú jáde ni pé there are lots of different. tó wà láàrin lílọ fún so ìdí yẹn tó yẹ pé mo kọ́kọ́ sọ́ọ̀dì tọ́píkì dáadáa so mo á wò pé ẹ má jẹ́ ń dara mi láàmú jẹ́ ń gbé lọ ní ìdílé arúgbáwá ó nà ní nahwa al-usrati sa'ida. حومي يوتمك نحو البيت العصر نحو الفسرة فسرة فاميلي كون لاك بالوك حومي يعني. توغر إبليسو حوم نعم إذا قالوا سنوا القرآن الكريم الله أبا سبحانه وتعالى تددع لقوا لقوا هنا تلوم بانلو البيت المسكن àìbùnìyàn ìkọ̀ọ̀kan ló láwọn dìlálà ìkọ̀ọ̀kan ló ní kí ni o ló láwọn dìlálà tó yàtọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀ àyè tọ́lọ́ bá ń sọ̀rọ̀ nípa ilé téèyàn ń gbé tọ́kàn èèyàn ń balẹ̀ sí ọlọ́run ìsábà lò báyìí ibi tọ́lọ́run sí sábà máa ń lò nígbà míì tọ́lọ́run bá lò báyìí náà kì í sábà túmọ̀ sí ilé ìfọkànbalẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ò generalize ẹ má sì mi gbọ́ ọ torí pé àwọn ọ̀dùnmọ́ wà ń jòkó ṣèṣe ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ inna awhana al-buyut labaytul ankabut. ọ̀dọ́lọ́ máa sọ̀rọ̀ nípa maskan ọlọ́run ọba subhanahu wa ta'ala gbà tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá a nífẹ̀ẹ́ sí ọlọ́run ní wa masakin tardawnaha wa masakin wa masakinu àti àwọn ilé tó wù tẹ̀yọ́nu sí ọlọ́run sọ pé wọ́n kú yóò tọ̀dọ̀ rà. èèyàn túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ààyè alifuniyan alimaskan ọlọ́run sábà máa ń lò láti lè fi gbé ìtumọ̀ ibi téèyàn wà téèyàn tó ń fi ìlú pé fọkànbalẹ̀ wà ọlọ́run máa ń lo maskan tó pọ̀ ṣùgbọ́n kò túmọ̀ kọ́lọ́run yẹn lè bẹ̀rẹ̀ túmọ̀ o inna awwala bayti wudi'a lin-nas alladhi bi Bakkata mubaraka ìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú ètò ìgbésí ayé lọ́kọláya kéèyàn máa gbé inú ilé inú ilé yẹn fọkàn yẹn ò balẹ̀ lọ́dà bá máa lo mọ́síkà àti bẹ́ẹ̀ láti pẹ̀lú yá àti bẹ́ẹ̀ láti. ìdán ìgbà tó lọ ń sọ̀rọ̀ nípa ìdídá nítorí ẹ̀fẹ́ ìyàwó náà ọlọ́run lè tẹ́sìkùnú ilẹ̀ yá lè tẹ́sìkùnú ilẹ̀ yá torí pé máa sẹ̀kínà ó farapamọ́ púpọ̀ sára mọ́síkà sákàn sóknà ju bẹ́ẹ̀ sọ torí pé bẹ́ẹ̀ sọ àsìlẹ̀ náà ni dáhà kẹyẹ dì bìjẹ́ yẹn ń sọ sí ṣùgbọ́n makan awo saka awo sokina ó fẹjú kì í ṣe pé yẹn sùn bẹ́ẹ̀ nìkan èyàn lè má sùn nínú ilé ọkàn yóò sì balẹ̀ èyàn sì lè sùn láti aago méje di aago méje ọjọ́ kejì káwọn abiyọ́ lè ké báwo ni kò ní ọ̀la yìí wọn ò gbádùn rẹ̀ ládùúgbò awa sùn nìyẹn pé ara ló sùn brain wò sùn ọpọlọ sùn so a jẹ pé mọ̀bí o lè má ní sẹ̀kí náà nínú àwòsọ náà so látara àdéhùn yìí lílo gbólóhùn yìí ká lo home láti lè jẹ́ kó túmọ̀ àlùkòsà fámìlì olùkàtà àgbàlẹ̀ níbí kí ni àwọn ìgbésẹ̀ tá a lè gbé tí a fi lè ní ìdílé aláyọ̀ káwọ yorùbá tó súnmọ́ báyìí. alimadkhal báwo la ṣe fẹ́ wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí mo rí wípé tọ́pìkì yìí nǹkan tí a gbà lérò òun náà ni à ń wá kí ni àwọn ìgbésẹ̀ tó gbé tẹ́ bá ní towards ìtumọ̀ ẹ̀ ni wípé what are the steps tá a lè gbé towards achieving a particular thing. ìgbésẹ̀ wo la lè gbé bí àfọ̀ntà fẹ́ mọ̀ nínú lecture yìí náà ni pé what are the steps tá a lè gbé tá a fi lè achieve a blissful hope. àti pé nígbà fẹ́ discuss ìyá nìyẹn àwọn steps yẹn oníkàtà fẹ́ gbé yẹ̀wò àwa ní bùkátà fẹ́. ìdí tá a fi ní bùkátà sí ni wípé àwùjọ tá a wà ń bí yìí wa antum fi mujtama'i taghayyarat fihi al-mafahim. واختلت القيم وانقلبت الفضائل رذائلا àwùjọ tí a wà yìí tẹ́lẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ ń sìn màdàbà ti parí ìlú kúrò lọ. tó àwùjọ yìí àwùjọ kan ni tó ṣe wípé ìbàjẹ́ bóníkàlùkù ṣe ń ronú kò sí nǹkan tó ń gáìdì revelation ò gáìdì ronú ìyẹn lọ́pàá tẹ́lómi ó kà dísáàdì pé ẹgbẹ́ lẹ́mu ló ń fẹ́ máa ṣe àbí kìí bẹ̀rẹ̀ sí kẹ́gà jù ìyẹn tí èèyàn sì máa bẹ lọ́run lé lórí pé ọlọ́run dákun má ṣe ọmọ alẹ́ lẹ́wọ̀ àbí èèyàn bẹ lọ́run lé rẹ̀ kódà yẹn tí èsè mùsùlùmí ga tán bá kùn yẹn ní ẹlẹ́mu ọlọ́tí ìtìjú ni kẹ́nìkan jẹ́ èèyàn pàtàkì kápọ́nlé akí àwọn ọ̀gá wa àti àwọn aṣáájú wa bójú lẹ̀ jẹ́ pé ẹlẹ́mu ni wọ́n ẹ̀rì ìwé kò sápọ̀lẹ́ lẹ́yìn ṣùgbọ́n inú campus àwọn èèyàn feel honoured láti gbé wọ́n gbé lọ́ọ̀mù sí kẹjá ìpè ẹlẹ́mu ọlọ́run tí wọ́n tún gbé àgbẹ̀ lérí. àwọn èèyàn feel happy feel honoured láti lè jẹ́ kí sòkòtò máa jábọ́ nídìí kò sí ìlú kó jábọ̀ wọ́n sọ ọ́ lẹ̀ nípa ẹ̀kọ́ ń jábọ̀ fúnra ẹ̀ nídìí yóò fà padà kí èèyàn ó máa kí pátá máa hàn níta. sòlẹ́fì lè mọ̀ wípé kò sí nǹkan tó ń gáìdì òòrùn nkálukú tó bá ta àtẹ́gùn tátẹ́gùn tátẹ́gùn bá ti gbé sí ọpọlọ yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ronú irú àwùjọ bẹ́ẹ̀ la bá wa. àwọn tí ó wá jẹ́ pé tọ́lọ́run ló ń ká ìdìbò òun wọn wọn ò pọ̀ àwọn tó ipá tẹ́gùn ló ń fẹ́ pàǹtí sọ́pọlọ wọn àwọn ló pọ̀ jù. báwa ti ń ronú nípa pé tẹ́ẹ̀sì wo làwa lè gbé tá a ti lè rí ìdílé èyí tó lóore tó dáa àwọn náà ti ronú àwọn tẹ́ẹ̀sì tiwọn náà wọ́n tún wá kun tí wọ́n yẹn lọ́dà wọ́n tún fi góòlù sí i wọ́n fomi góòlù sí i bó o lọ ma mùsùlùmí bẹ fi fẹ́ gbà pé ti fúlàmù yẹn lọ́dà irú àfúrúfẹ́ àwùjọ báyìí. mo láǹfààní àti pàdé ọmọ mùsùlùmí obìnrin ní ọ̀kan ní àwọn iléèwé gíga wa ó ti wà ní three hundred level fámásì ló ń àwa ṣe wá àti tán àṣẹ lẹ́tọ̀ ọ̀sán lọ́wọ́ bá mi lẹ́yìn ó ní sì mo mọ̀ wípé ibi tí mo sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ yẹn fọwọ́ bà wọ́n lẹ́nu ó ń torí pé lesbian lò ó sì lè dá ọdún àwọn ìjà àbùkù pọ́njú láta olólo ọ̀bẹ̀rẹ̀ láta ṣe mọ̀ pé ìjà àbùkù wà lókè lẹ́gìsì ni ó pàṣẹ pé kò bá rí lẹ́gìsì ni ó pàṣẹ. Eh, àwọn ọlọ́run kò sọ wà lẹ̀ irú ẹ̀ ló lò ń lẹ́sí àná oníbẹ̀ mo ní sọ gbé wọ sùn ní onílà ó lọ gbé wọ sùn ó ní ìgbà tó ń dé léèwé gbára ọwọ́ àwọn tó ń bọ́ sí tábọ̀ ń ṣètò gbogbo àwọn tó fẹ́ ṣe ọ̀rọ̀ gbogbo wálé bó ti kìíní àwọn yẹn ni wọ́n fa wọn wọnú nǹkan yẹn gbogbo wẹ́bsáìtì tó ní í ṣe pẹ̀lú nǹkan yẹn pátá Na introduce wọn sí náà lè kí òun labroad everything wẹ̀rẹ̀ ọmọ òun wá ètò ọkùnrin débi pé bí káwọn ọkọ ọkùnrin tó bá ti rọkùnrin gbogbo tó wọ́n sì máa fi satisfy sexual urge pátá òun ọ̀dà fún láti abroad wọ́n sẹ́yìn dẹ̀ sùn musiba ó wá ní ìfàtí ọ̀rẹ́ òun kan ló wọ́ òun wá síbi lecture ó ní ìfàtí òun rò pé ọlọ́run ló ní kó òun mọ́ sí ìfẹ́ tó ń fi wá síbi nínú ìtọ́ ọlọ́run ọlọ́run ló ìjókòó yẹn sábà bẹ̀rẹ̀ sí ìfàtí ọmọ mùsùlùmí bá kódà ó ti ka alukur'an ó parí kur'an yàrá ṣe wòlíì máa kankan kó ṣe àwọn òbí rẹ̀ ò lè bìlí ló bá sọ lójú wọn kò sí tó fà á ní wípé kò sí dáńpẹ̀ ní yunifásitì wọ́n nítorí pé yunifásitì is an heterogeneous society tábàjì pé nǹkan heterogeneous wèrè wà ń bẹ amugbo wà ń bẹ olórí gbígbẹ wà ń bẹ olórí tútù wà ń bẹ ẹtí òmọlọ wà ń bẹ olùkàlùkù náà ló sọ́ọ̀bù láti ẹ̀tàbílìṣì ìròyìn tiẹ̀ náà tẹ́yìn bá fẹ́ ẹ̀tàbílìṣì tọ́lọ́ òfin ọmọ ẹ̀dẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ no ògbọ́n aláwọ̀ yìí ló tún dé yóò bẹ̀tẹ̀ kò ní sí fáwọn yẹn lọ́sọ̀ jẹ́ pé dáhùn àti ṣetán owó mọ̀ráyè owó mọ̀ráyè ṣùgbọ́n èyí tẹ́ ń ṣe tọ́lọ́ náà ẹ̀ mọ̀fà gidi ṣe ni pé àti gbọ́ àwa ń dárun pẹ̀lú bí àwa nílò jáfà yẹn lórí kọ́ àgbẹ̀jọba tẹ̀lé ní ọ̀sẹ̀ àmọ̀lò òun ló jẹ́ kí àwọn eléyìí tí ó ń sẹ́kù ṣetán ó láwọn ìkúnlọ́wọ́ púpọ̀ so irú àwùjọ báyìí tí èèyàn bá wá dá ronú wípé what are the steps tí mo lè gbé tèmi náà fi ní ìdílé rere téèyàn bá ṣọ́ra àbọ̀ lọ bọ́ sí di eh, ọlọ́ngbò wẹ́bsáìtì kan online èèyàn sọ lò àbí kéèyàn padà sọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dé kó yẹ wá wípé gbogbo àwa tí a bá jẹ́ mùsùlùmí tá a ti gbọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tá a gbà ní ọlọ́run tó dá wa tí a ti gbà náà sallallahu alaihi lójijì rẹ̀ a lè satisfy ẹ̀ṣọ́ ọ̀jù wa àyàfi lọ́nà tí ọlọ́run bá gbé kalẹ̀ fún wa ẹ̀dẹ́kájú kílẹ̀ òkú kọ́ yé wa. nínú campus ìròrí tó fọ́ká náà ni wípé everybody lè satisfy sexual lodge bó bá ṣe wò ó ìdí yẹn jẹ́ ìtura àwọn èèyàn kan tí wọ́n máa gbé gbèsè ayé couples life ní campus gbogbo èmi ti tọ̀ wọ́n ti tọ̀ wà nílé wọ́n ti tọ̀ wọ́n náà òní ọba gbé báàgì tó máa ń lọ sí lecture wọ́n jọ máa kàwé papọ̀ òní ó ṣe bẹ̀ òní ó ṣe tó máa tún ti package ọ̀la àfúnṣe wáyé nìyẹn oníkàlùkù ti oníkàlùkù ti tẹ̀ tó owó tó rí ilé o nìka ẹ̀ka tún lè má bọ̀ sọ́wọ́ tiẹ̀ mọ́ ó lè ni ó tún gbà ní sìmẹ́tà mi. hàbìlì ìbára tún àlùfáìwà mi animalization ìgbésí ayé àpò. àwọn yẹn satisfy ọwọ́ ju wọn kó so wù wọn oríṣiríṣi obìnrin. ọwọ́ àjà gẹ́gẹ́ bí obìnrin wọ́n àjà gẹ́gẹ́ bí toilet àbí ká pè ní water closet eléyìí dé ó yàgbẹ́ bẹ́ẹ̀ tó flọ́ọ̀ṣì eléyìí náà dé ó yàgbẹ́ bẹ́ẹ̀ tó flọ́ọ̀ṣì eléyìí náà dé ó yàgbẹ́ bẹ́ẹ̀ tó flọ́ọ̀ṣì jama tó o bá wọ toilet kan tí wọ́n ti yàgbẹ́ fún tó flọ́ọ̀ṣì ẹ̀ ah àti yàgbẹ́ síbẹ̀ yóò ṣòro fún yàn abẹ́ẹ̀kọ́ tó o bá ti yàgbẹ́ ó dìjú ó ní dúró sórí kínní àbúrò ni tí bùkálà bá ti gbọ́ ọ̀sà lọ ọmọbìnrin wa di water closet tí bẹ́ẹ̀ ti kún eléyìí dé ó dà bẹ́ẹ̀ ìwọ náà dé ó dà bẹ́ẹ̀ eléyìí náà dé ó dà bẹ́ẹ̀ ẹ wá ní wọ́n lajú ẹranko níwọ̀n kò sí nítorí ẹ kó wù ọ́ lára ẹgbẹ́ fún water closet closet ibi tí wọ́n lò dáadáa ara rẹ̀ lè dán ìgbẹ́tán yà fún náà yìí kọ́ látara àbí eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba jókòó yìí wà náà Al-Qur'an kéèyàn ó níyàwó òun ni ìpìlẹ̀ kan ṣoṣo téèyàn lè fi ní ibi téèyàn ó gbà wọlé nìyẹn ẹni tó bá fẹ́ ní ìdílé aláyọ̀ kò ní máa ní girlfriend kò ní máa ní boyfriend kò ní máa cut kò ní máa date kò ní máa ní companion torí pé ìyá àlùyẹ Nàìjíríà ṣùgbọ́n níta ọlágbára companion ni ẹ sì lọ rẹ́gísà níbi local government na kọ̀ǹpánì ọ̀dẹ́yàwó ni náà nà wà nà kọ̀ǹpánì. ẹni tó ń wá gbogbo àwọn tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ lọ́mọ wò wọ́n wọn ì ní ìdílé tó dáa ní tó súnmọ́ ni kó ṣe pẹ́ mi tí ò wú fẹ́ ní ó padà dìyàwó ẹ̀ tí kì í ṣe pẹ́ mi yẹn gan lóhùn níbi tá a ti ṣe eré gbélé ibẹ̀ náà ní ẹkíní ọ̀dọ̀ padà sí oṣù tìyàwó. tó látara àjẹ eléyìí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ náà Al-Qur'an Karim Suratu Nur àyà thirty two thirty three a'udhu billahi minash shaitanir rajim wa ankihu al-ayyama minkum was-salihina min ibadikum wa imaikum in yakunu fuqara yughnihimullahu min fadlihi wallahu wasi'un 'alim wa liyasta'fifa alladhina la yajiduna nikahan hatta yughniyahumullahu min fadlihi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ẹfẹ́yàwó fún àwọn tí wọ́n ti tó yàwó ní lọ́kùnrin àyàmá bó ti kọkùnrin yìí náà lọ́gbọ́mìnrin àtàwọn tó ti tọkọ ní ẹjú wọn lọ sílẹ̀ ọkọ àti àwọn ẹrú sì ń ẹrú yín lọ́kùnrin àti àwọn ẹrú ẹrú yín lóbìnrin tán bá ti tọ́ ni ọkùnrin tán bá ti tó ẹni tó tó gbéyàwó sílé ni wọ́n sọ pé ẹrú ni wọ́n ẹ̀jẹ̀ kò fẹ́yàwó wọn níyàwó ọlọ́run ní tí wọ́n bá jẹ́ aláìní tí wọn ò ní tó ọlọ́run ló lọ́rọ̀ lọ́dọ̀ yógìnì ìmọ̀ ọ̀hún mi pọ̀ ọlọ́run ọba yóò rọ̀ wọ́n lọ́rọ̀ ṣebí torí kó o lówó lójú ọjọ́ kó o lè fẹ́yàwó o lówó fóònù tó ń lò one hundred fifty thousand ló rà iye tó o sì fi ń ra recharge card lóṣù tó bá ti rẹ̀ ó fẹ́ wọ ten thousand naira ẹ̀yin ojú gbọ́dọ̀ káàdó obìnrin tó o bá mọ̀ wá rẹ̀ náà ni o ti lè pé o ti gbọ́ bùkátà obìnrin ó lè tó fẹ́ ọ ò níyàwó ni ò sì ní kó wọ́n máa gbóbìnrin kàkà ọlọ́run bá ní tí wọ́n bá jẹ́ aláìní yíyá kúrú fukara tí wọ́n bá jẹ́ aláìní yóò gbé yín mọ́ lọ́hùn ìfọ̀tì ọlọ́run ọba yóò rọ̀ wọ́n lọ́rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run wá tún tẹ̀síwájú ọlọ́run ọba ní wallahu wasi'un alim wala yasta'fu alladhina la yajiduna nikaha ọlọ́run ní ṣùgbọ́n àwọn tó bá ti wípé wọn ò tí ì tó fẹ́yàwó ìmọ̀ ó ti wípé wọ́n ti bàlágà ṣùgbọ́n wọn ò ní àlìbáhà wọn ò ní tí wọn ò ní létàlẹ̀ fòbìnrin sí wọn ò ní táfìlẹ̀ wọn ń gbọ́ àwọn gan ni ọlọ́run bá níwọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ṣe sùúrù wọn ká ju wọn lẹ̀ hatta yughniyahumullahu min fadli ọlọ́run bó gbàgbé wọn kátàlá nìyẹn dára pé mo fẹ́ fẹ́yàwó nílànà tọ́lọ̀ ṣùgbọ́n mi ò lágbára wọ́n ṣe sùúrù títí tọ́lọ̀mọ́ bá wà dẹ́dẹ́ ó fi wá ṣàánú wọn yóò rọ̀ wọ́n lọ́rọ̀ tí wọ́n lè fi ṣe tí wọ́n lè fi sanwó máa tí wọ́n lè níbi tí wọ́n kò bẹ̀rẹ̀ yìí mo kẹ́kẹ́ ní ìwọ̀n wọlé ọ̀kan ní sọ́dọ̀tù ní òòlù wa sọ́dọ̀tù ní òòlù àṣà twenty twenty four verse thirty two thirty three méjèèjì lọ́lọ́run sọ ó sọ àwọn kan níwájú pé kán fẹ́yàwó bí wọ́n gún òògùn bá jẹ́ fòkọ̀rọ̀ ọlọ́run ó rọ̀ wọ́n lọ́rọ̀ fífẹ́yàwó sọ pé kéèyàn ó tòṣì nínú àti táwọn èèyàn ń ṣe nìyẹn bẹ́ẹ̀ rí kò sí parí fọ́ọ̀sì bí ó ti lọ gbéyàwó àmọ́ ojú òbàjá àwọn òbí ẹ̀ sì ti fọ́ọ̀sì ti ta gbéyàwó kọ̀nà àìṣe àti níyàwó àti bímọ àwa lè fi tọ́ ẹja wa lọ yunifásitì báyìí <laughs> ẹja á sì lọ so wàlẹ̀ ilé alhamdu wàlẹ̀ àwọn ìfọ̀dù wàlẹ̀ pé èèyàn fẹ́yàwó kò ní káyọ̀ yóò bàjẹ́ irú ta ló fẹ́ lóbìnrin kí ni plan kí ni focus nítorí ṣe pàtàkì rẹ̀. ilé ìlú mi máa ń bẹ tí bá ń tàn ọ́ pẹ̀sà bọ́ ọ fẹ́ ra a single slippers báyìí ó pè mọ́ mi lẹ́nu wọ́n dá màrán pé ọ̀fẹ́ fẹ́ yàwó torí pé ìgbéyàwó àwọn ojúṣe ó wà ń bẹ̀rẹ̀ obìnrin ẹ̀ẹ́dọ̀dọ̀ wà lálẹ́ tó fẹ́ sùn báyìí yóò ní ẹ fún mi lówó one thousand naira ọkọ ilé tó gbà one thousand tó kù lọ́wọ́ mi ẹ mú wá abẹ́ fi ṣe kankan tó yóò gbà. tó o bá ti wá jí lásùgbà kó o tó lọ sí kẹ́ẹ́ lọ mọ́tò ẹ̀mú wa gbàgbọ́ wa ká fi yẹn ju sódà ẹ lè kó ah ṣé mo ṣiṣẹ́ lórí kílẹ̀ fi máa ń. ìbá aṣọ kó one thousand tó kù ó náà nìyẹn ọkùnrin tó wá kọ́ bá kò obìnrin one thousand mi obìnrin ò ní béèrè ah ìbẹ́ lẹ́ẹ̀ni fóònù máa gbà òní wọ̀lẹ̀yẹ̀ sáà lè dín náà láyé dídú náà nìkan ah fásitì ló ń yà anabi sallallahu alayhi wa sallam nínú hadith afọ abdullahi bin mas'ud anabi wa ṣàlàyé aya yìí fún wa ó tún lè yé wa anabi lè yà ma'ashara shabab anabi ni mo pè ní ọ̀dọ́ ọ̀dọ́ lè yàn fi fẹ́ fi fi yàn gbàdọ̀ tó o bá ti ń wọ ẹwọ ní thirty five ti o ò lè gbádùn pé ọ̀sẹ̀ lóbì ló di àwọn àwọn adìyẹ kan ní wùmọ̀ hàt wọ́n ti yé yé yé yé yé yé yé yé yé yé yé yé wá yé mọ́. ẹ̀rí tó ọba ń jẹ ó yàtọ̀ sí chicken. ó yàtọ̀ lànà bìbí ni yá àmà àṣàrà ṣàbà ìgbà tó gbá pátápátá gbé tó lè lọ tó lè bọ̀ tó àlàáfíà wà lè rẹ òní ẹ̀yìn ọ̀la ìjẹ̀bí ọ̀la ẹ̀kú sí ẹ. o pé yá ma'ashara shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj ànábì ni man istata'a ó fi yẹn ṣiṣẹ́ ó ti síwájú kọ́ ìlú nílẹ̀ ànábì ẹni tó bá ní kápá al-ba'a báà ìtumọ̀ níbi làwọn afa fún ẹni tó dápé lọ́kùnrin tó lè súnmọ́ bẹ̀rẹ̀ ìwọ́n tó bá mọ̀ wípé bóyá pẹ̀lú àdámọ̀ rẹ àdánwò tó ní òòlé súnmọ́ bẹ̀rẹ̀ àrọ́ ọ̀mù kò fẹ́yàwó torí wáyé tìlú rẹ tó bò yẹn ló tù ọ́ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tàlá ọlọ́run sọ wa níbi ìlú àdáwò bẹ́ẹ̀ àwọn àtàwọn arọmọdọ́mọ wa gbogbo ẹni tọ́lọ́run bá ti dúró àdáwò bẹ́ẹ̀ kàn ọmọ sọ pé ọlọ́run ti kọ́ kó tọ́jú ààrẹ kó gbìyànjú kò sáìsàn tí ò lókun kó tọ́jú ààrẹ tí ò bá wá lọ kó bẹ lọ́run pé kọ́lọ́run wá àwádọ́ ọ̀hún lè kó máa ṣe tọ́lọ́run ṣe tọ́lọ́run kó fi àlùjẹ́ náà ọ̀dọ́rọ̀ pẹ̀lẹ́pọ̀ sẹ́ńtì ò bá ní bá à tí ò lè súnmọ́ obìnrin kó má fẹ́ bákan náà bá ẹlẹ́ẹ̀kejì náà ní náfàkọ̀ ìnáwó ibi tá a fi àwo sí tí obìnrin ó jẹ kankan àti bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé wọ́n gangan náà ló tún máa gbẹ̀bí fúyàwó ọ̀rọ̀ àfẹ́ mọ́bìnrin lọ lọ́sọ̀rọ̀ àti mọ́sàn owó iná gbèdé bá tá a ṣe gẹ́gẹ́ ẹ lákọlù mi mà wálé àgbẹ̀ tó náfàkọ̀ ànẹ́bìnrin tó bá ti ní fẹlẹ́ ti tó wọ̀ ànẹ́bìnrin kó fẹ́yàwó fa innahu àgọ́bùnlélì bá sọ̀rí wà á sọ̀nà ìfàṣẹ ànábì ní kí ẹrí kéèyàn ó fẹ́yàwó òun gbogbo alternatives tó kù àkànmú wá ni o torí pé ànábì mú wá ní síra àtẹ̀kùdì wà ìnà àgọ́bù ànábì ọ̀dọ́ pé wà ìnà òyàwó lòlùbàṣọ àgọ́bù lòlùbàṣọ òun ló lè jẹ́ kó dùn ìhò wá lẹ́yìn jù kéèyàn mọ́ máa yàtọ̀ báṣubàṣu kọ́ wọ́n máa wò hàn hàn hàn gbogbo gbà náà sà ẹ̀jẹ̀ta ìdá ṣé bó o ti rí lẹ́ẹ̀kan náà. ẹ ọ̀rọ̀ tá à ń sọ lọ yẹn pàtó ẹ̀ ẹ bá ti ka ẹ̀ lọ́dá mi rà ọ̀ndọ́gbọ́n ṣàtúnṣe rẹ̀ náà. èwù lẹ́ ń sọ sọ sọ sọ sọ sọ sẹ́ sọ tán. bẹ́ẹ̀ tó bá ti níyàwó ẹ̀kọ́ lọ fáyàwó tiẹ̀ ẹ̀ bá máa sọ látàrọ̀ dálẹ́kọ̀ọ́ mọ́tàdé wọ́n ló níyàwó ẹ̀. lẹ́ẹ̀dọ́gbọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ ká sọ̀ra àgọ́dùdó lè lè bá sọ ohun tó lè jẹ́ kó déyìn wálẹ̀ jù lọ kéèyàn lé àwọn kéèyàn lọkọ wà á sọnù mi fàjì olóòsì lè sọ abẹ́yẹn kúrò níbi ìsìnà kò sí nǹkan mi tó lè sọ abẹ́yẹn kúrò níbi ìsìnà kéèyàn lé àwọn ọba rẹ̀ gàgà lára obìnrin kan ẹ̀yàwó jẹ́ ẹ̀ obìnrin náà ni anábìrin wàmẹ̀lẹ́ni ẹ̀sọ́ ẹ̀ tí ò bá wà á lágbára o fàálẹ́ yìí sọ̀rọ̀ kìí ṣe pé asọ́mù yà àgọ́dù torí pọ̀ sínú ṣùgbọ́n fààyè ti sọ̀mù fà ìnà òwúlẹ̀ òwújá òun ó kó ọ níjànú yóò yóò dùkọ́ àrẹ ó wálẹ̀ nígbà tó bá ń kọ́ wọn bá ní gàlégàlé ó yóò wà lára rẹ mọ́ sànẹ́bí mú yẹn wá ṣùgbọ́n èyí tó dáa jù fún ẹni tó bá ní ní oṣù oṣù wọn àwọn àtẹ̀jú òtí ní kankan ẹ̀rọ kò ṣe wa àtẹ̀jú òtí ní kankan tó fẹ́ ní kejì ọlọ́ ṣe wa àtẹ̀jú òtí ní méjì tó fẹ́ ní mẹ́ta ọlọ́ ṣe wa àtẹ̀jú òtí ní mẹ́ta tó fẹ́ ní kẹrin ọlọ́ ṣe wa ẹ̀rọ wa fẹ́ ní karùn-ún lọ́mọdé òkú sí. fẹsẹ̀wáàj áwùtẹ̀kùwé lè lọ́wọ́ sí i. bẹ́ẹ̀ ni wọ́n wá fẹ́yàwó bó ṣe tù tó yìí yóò bọ ara wa ti yá yìí odò kan ní bí àfẹ́ kẹsẹ̀ bọ̀ ọ̀ní kọ́kọ̀dà ó wà bẹ̀ ejò tó tóbi snake ó wà bẹ̀ oríṣiríṣi nǹkan ló wà bẹ̀ téèyàn bá tètè tó o bá wù dáadáa tó o bá tẹ̀sẹ̀ bá lọ bọ́ sẹ́nu ọ̀ní ó rí bẹ́ẹ̀ tó fẹ́yàwó láyé oríṣiríṣi kéde gbogbo ojú tí àfa máa gbọ́ kó làfa máa sọ sí i èmi ìyẹn ó gbọ́ èyí ó sì kọ́kọ́ dá sunkún náà. يعني سبحان الله فتاة صالحة متدينة تحت رجل فاسق فاجر ọmọbìnrin tó lẹ́sìn tó dáa báyìí tó lọ bọ́ sọ́wọ́ kò kí ilẹ̀ bẹ́ẹ̀ tó lẹ́yìn kókó ti bímọ bíi mẹ́ta mẹ́rin ọlọ́run ọba mẹ́jẹ ṣe wáyé obìnrin wa o àwọn ọkùnrin náà lọ́ọ́ mẹ́jẹ ṣe àwòfẹ́ o bó o lè jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá sọ ọlọ́ọ̀bù ẹ̀kú bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀ ń bọ̀ máa nà lójoojúmọ́ nígbà ọba sùn ọ lórí ọ̀dọ̀ ọba sálé yóò ní bí orí ọ̀sá lọ ọ̀bùn òun nínú ilé. fífẹ́yàwó yẹn kó ṣe dùn tó yẹn kò sórí ń bẹ̀ o tí ò bá ti lè bí tẹ́sí ìfẹ́ kó bí wa. ẹ lọ síta ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bá jẹ́ ṣe péré sókè káàkiri. ibà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni wọn kà ń bọ̀ ẹ̀ ní yàrá súnmọ́ ẹlòmíì dáadáa broken family ọkọ prof ìyàwó náà prof ẹ̀rì tó níta yé ó dáa ṣùgbọ́n ẹ̀ súnmọ́ délé nígbà ẹlòmíì ó jókòó tó bá ń bá yín sọ̀rọ̀ àánú yóò tún máa ṣe bàdé tí ń wò yí báyìí pẹ̀lú tí ń ṣe káàtẹ́ ń lò ah, wọn ò ní àpẹ́pọ̀ ṣèdí ìdóbi jẹ́ pé ó gba kéèyàn ó ronú sí dáadáa nítorí kí n sọ ilé ìlú pé tá a bá ti ṣe lẹ́tọ̀ọ́ nìkan ara àwọn brọ́dà sọ́kè náà ìṣàlà ìṣàlà sísà náà ọ̀la ẹni lọlé ẹ̀fáàsì ní káàdì wájú ìgbìn lórí wa tí mi ò bá ṣe ní káàmù lè dé sí i. ẹwọ ẹwọ ni ọmọ tí máa ń tú bàbá náà náwa ní ọmọ yìí ọ̀sẹ̀ wọn náà wáyà máa eh, ah, ti lọ kọ́bẹ̀dẹ àdé lọ kọ́bẹ̀dẹ bí àbẹ̀ wọn ti fẹ́ kọ́bẹ̀dẹ tẹ́lẹ̀ onítọ̀ bá ti nìka ó lè dé dé sí i. ìgbéyàwó èkéyìn ó sẹ́tọ̀ fún fámìlì ó gba èrò tí ò bá ti lè lọ tí ò bá ti lè lọ forí sọ tájẹ́tì tí Islam gbé kalẹ̀ ọlọ́run mẹ́jẹ yìí kábàámà láyé àjọyọ̀ àkẹ́yà ẹlòmíì ó wọná nítorí kó fẹ́ ẹlòmíì ó wọná látara kó lọ́kọ̀ ọlọ́run bá kó sọ àwọn ń bẹ̀ sọ ìdí nìyí tó fi dẹ́rú pé ìgbéyàwó ó gbúdọ̀ fún wa ní asukna tranquility wàtúmọ̀tìmíìnà ìfàyàbalẹ̀ rest of mind. asukna yẹn bọ́lọ̀ ṣe fún wa àwọn àfa wa ní ó ní ọ̀nà tó pín sí tó pọ̀ a'udhu billahi minash shaitanir rajim suratu Rum one chapter thirty tá a bá lè wò dáadáa ní suratu Rum one chapter thirty verse twenty one a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wà ní àyà yìí ọlọ́run àmì òun ọlọ́run an khalaqa lakum min anfusikum azwaja nínú èèyàn síra yín láti ní kí ẹ máa fẹ́ra yín ẹ litaskunu ilayha asukuna litaskunu ilayha kẹ́ẹ̀bá lè rí sukuna wọ́n sẹ́kìnà lára pẹ̀tẹ́ yà àwọn afọwọ́kọ̀ ọ̀bọ̀ pé sukuna yẹn ìtumọ̀ rẹ̀ pọ̀ nínú ẹ̀ ní asukuna ruhiyya spiritual tranquility pé masha allah ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ yàrá nídìí spiritual life yẹn ọkàn yóò balẹ̀ lérí ẹ̀ lórí ọ̀rọ̀ bàdé yẹn lórí ìjọsìn téèyàn mọ̀ sí lọ anasala ayọ̀sẹ̀lẹ̀ anabi sọ wípé ìdá tazawwajal abd awul mu'min faqad istakmala shatra dinihi wa fi riwaya nisfa fi bàkì àwọn fi nísìkò bàkì àwọn kà máa kọ́ ọ́ lọ́kọ̀ọ́sọ. pé tí mòmìnì àbẹ̀rù ọlọ́run kan tó bá ti lè níyàwó ẹnìtàn ti ṣe àṣekó ti pé ìlàjì ẹ̀sìn ẹ̀ rí pé fífẹ́yàwó yẹn sókúnà ròhíyà sí ritual tranquility yóò mú wá fún yà ní ọba fẹ́ yà. sòlè tásìkò nù ilé ayẹ kì í ṣe pé tranquility sexual tranquility ẹ̀. Eh? or a means of satisfying sexual urge <laughs> kì í ṣe lè tẹ́sùkù ara ẹ̀ náà ni o ṣùgbọ́n kì í ṣe yẹn nìkan ẹni bá kí ló dé after all the tẹ́sùkù ní ìrẹ́à ni wọ́n sọ ẹ̀wá ni kámájì sùnmọ́ ah, bẹ́ẹ̀ ni ara ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe yẹn nìkan olùmọ̀ súnmọ́yàwó súnmọ́yàwó súnmọ́yàwó kọ́ ọ má rí sukuna ruhiya kó o má rí sukuna ishimaiya lè tẹ́sùkù ní ilé ìhà ọ̀fẹ́yàwó ẹ̀sẹ̀ rẹ̀ tún lò kéde ìgbà tí ìyàwó dọ́dọ̀ ẹ òun náà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilah èyí tó ń wò yí bí ṣe nígbà tó ń wà lè bàbá òun tẹ́lẹ̀ bó ṣe délé ọkọ alhamdulilah ọkọ náà wọlé wa kó ní ọ ah, lẹ́yìn tó bá mọ̀ fẹ́ òun mọ̀ kó bá o mo ní ọgbọ́n tó fẹ́ fi fẹ́ yàwó lè jọ sọ mo ní kí ló dé kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe nu ẹ̀ tó bá láti lè bá tọ́lọ́ sàdẹ́bì mu òun ò ní fẹ́ ti sọ òun wà lọ́mọ dáná táwọn ọmọ gbọ́dọ̀ sùn láàbù ńlọrọ máa yàn án lọ àfíìsọ̀sì nìyàwó ẹ̀ ọ hàpọ̀ wà ní sọ̀rí o ti wọ́n sáà máa ké kúránì ńlọ bá wọn yóò wọ́n lọ mọ dáná ẹ wo orú obìnrin o àìmọ ẹ àfíìsọ̀sọ̀ wọlé mi ìtọ́ gbàgbé kúránì lè dẹ́kun ilé ìhà kí lásán torí ẹ̀ fẹ́ yàwó kárí ìfọ̀kànbalẹ̀ nínú ìdàgbàsókè ẹ̀sìn wa bákan náà yẹtàkùnú ìléyà àsùnkùnà lìjìnì sí ìyà ìfọ̀kànbalẹ̀ pé tọ bó bá bárabá ṣe bákan ọlẹni tó ti gbọ́ bùkátà ara rẹ̀ sùkùnà kan nìyẹn náà torí pé lómi ń bẹ tíjọ ọmọkùnrin tó bá nàmọ lójú yóò kára ni àfa ìwo ló dé kí ni kàmi ní o láì kéèyàn mọ mi ò mi ò mi láì bàbá lọ́wọ́ jù mi ò láì kí ló lè tó báyìí àbá yóò máa kára àwọn tó bá wá gbọ́ yóò lè sọ ah, àbá yìí kì í tó báyìí àbá torí ẹ máa wọ́pọ̀ àwọn ọlọ́run àti máa ń fi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ẹ̀rì para yìí ó yọ fà mọ̀ ẹ̀ jáde máa wọ̀ sí sáà ẹ̀ kí ní kàkà máa rì náà ó ń fún wa ní asọ́kùnrin kìí sí ìyá ìtẹ́sùn ilẹ̀ yàrá bákan náà àsùnkùnà ìṣìṣìmọ̀ àìyà èyí tó ní í ṣe pẹ̀lú ṣoṣo láti wa béèyàn bá ti wọ téèyàn bá ti má rí àwọn ọmọ ìyá wọlé respect ni ó wà bẹ́ẹ̀ àbúrò ni respect ni ó wà bẹ́ẹ̀ gbàdí mo jẹ́ ọba akẹ́kọ̀ọ́ student ní Ahmadu Bello University mo wá jẹ́ amir wọ́n fi mí ṣe amir ṣe ni mo jẹ́ mo wá àwọn iṣu kan wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìmúra àfihàn campus wọ́n wá gbé àwọn ìgbìmọ̀ kàkàlẹ̀ so nínú ìgbìmọ̀ yẹn náà amírù náà máa wà ńbẹ̀ bí student affairs wà ńbẹ̀ bí deputy pc yóò wà ńbẹ̀ a professor of sociology àti ti psychology òun náà wà ńbẹ̀ wọ́n wá ní amírù yóò adé as observer bákan máa observe. observer yìí nígbà táwọn ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ gbà èmi gá wo obìnrin pòfẹ́sọ̀ tó ń sọ yìí nítorí òun sọ yìí èmi gan ọlọ́run ti bẹ́ẹ̀ ní kílà ká ìsìn tó péjú lọ́wọ́ mo wá ní tẹ́lẹ̀ fún mi láǹfààní kí n sọ̀rọ̀ so mo wá ṣe mo wá sọ̀rọ̀ mo jọ wá sọ̀rọ̀ ẹnìkan wá sọ pé ah, you see our boy they are very wise we know don't call me your boy mo ti máa rí pọ̀ tó wá ń ṣe mo rẹ̀ ti bímọ ó ní no wonder ó lè mọ wà fúróṣì nígbà náà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oníkọ̀tà ní àwọn boys wọ́n ti máa ṣe sẹ́wọ̀n ọ̀gẹ́ ẹlẹ́bí ò ní gbà kí gbogbo ẹ̀ ó dàrú kí é pé kílẹ̀ ó sí láìla èmi náà pé ojoojúmọ́ ni àwọn yóò máa gbèmí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run jẹ́ parí láyọ̀ ẹ ti tè wálé o sẹ́wọ̀n màá ní ká fúráìtì ọ̀rẹ́ yóò ń ká ìwà àkàdà bẹ́ẹ̀ yàrá ti níyàwó status yẹn social status yẹn ló yàtọ̀ ló yàtọ̀ àwùjọ kódà tí wọn bá fẹ́ fún ọ níbi àwọn òní máa ronú ẹ̀dì ẹnìkẹ̀dẹ̀ ẹ̀dá kù sẹ́yìn níyàwó eh, ẹ̀dá kù ẹni tó bá níyàwó ni abẹ́fúnlé tí ó bá yẹ pé ẹjọ́ student lẹ́sẹ̀ bíi gbẹ́gbẹ́ bíi ìgboro wọn fún ilé ẹni tó ti máa rí ọkàn balẹ̀ bí òsínlé ìyàwó ló ṣe bí ìyàwó lẹ́wà ó máa ń ó máa ń elevate social status rẹ̀ pé ẹ̀ ti máa rí kódà ó máa ń fi ìsára obìnrin náà ìwọ̀n bá lẹ́nu tó ti wọ̀n wọ̀n ẹ̀yìn ẹ̀ máa wà wọ́n bá ti máa rí láàrin gbogbo sísà náà mọ̀ sá mọ̀ bá gbọ́ ọmọ rẹ̀ àwọn náà mọ̀ mọ̀ practice ẹgbẹ́ wa ìyọ́n mọ̀ bá gbọ́ ọmọ rẹ̀ ló mọ̀ bá ní department special treatment tó mọ̀ ha ó ti máa rí òfin ní ká ẹ̀ ẹ̀ ẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ kọ́ni bákan náà wà sókùnà ìkọsọdíyà so economically èèyàn ó yàtọ̀ bó ṣe máa náwó yóò yàtọ̀ tí èèyàn bá ti márì bí èèyàn ṣe máa náwó làbàdàbà fowóṣòfò yẹn ọpọlọ rẹ ó máa ṣiṣẹ́ ah, ẹwà o á ti bẹ̀rẹ̀ máa sanwó lé ìyàwó mi ó béèrè owó ọmọ ó sanwó lé ẹ̀kọ́ o bí tọ́ wá ń ronú ọ̀nà ìbí ẹ̀kú tí tó há tẹ́lẹ̀ ọkàn máa fẹ́ dà àti mo lè rógbó bí kíní gan náà ọpọlọ yóò máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí ọba má rí kò sí ó lé lọ́sùn tó lọ́dà kan ìwúrẹ́ nílé ṣẹ́gà àríwá ètò òmùsùn náà lé òkè ẹ̀ ìgbọ́n tó bá ti ní ìyàwó òun fẹ́ sùn fà òun tó ìyàwó òun mú dàrú lè tẹ́sùkù wọ́n fi lè fà àwọn nǹkan yẹn ó pọ̀ tí ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ bákan náà dábàá tún lọ sínú Al-Qur'an Al-Karim Suratul Baqara A'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní ní Suratul Baqara Quran chapter two verse two twenty three ọlọ́run ọba ní nisa'ukum harthun lakum fa'tu harthakum anna shi'tum ìyẹn jẹ́ àyà fún àwọn ìyàwó wa bọ́wọ́ la ṣe satisfy ṣẹ́ṣọ́ àlọ́ òjì wa ọlọ́run ní àwọn ìyàwó wípé ẹ̀rí yẹn ọgbà oko yín ni wọ́n jẹ́ ẹ máa wọnú ọgbà oko yín bó ṣe wù yín má wò hàràhàrà káàkiri nígbà tó bá jẹ́ pé òkùnkùn máa lè jẹ tẹ́lẹ̀ ẹni tó wù ọ́ à ń bọ̀ lórí ẹ̀ má fẹ́ ẹni tó lọ bọ̀ má ṣe mistake yẹn wo obìnrin náà lójú bá ṣe pé àwọn uh, brothers àwọn afọ àtúnkọ àńkì tí wọ́n mú wọn broda yẹn lára òun má ṣe mistake yẹn nìsa okùn harfùlà àwọn obìnrin yìí yẹn oko yìí ni wọn ẹ máa wọ oko yìí yẹn bó bá ṣe o lè wọ láàárọ̀ o lè tún sáré wá láti fiṣẹ o tún lè wọ o tún lè lọgbà àjẹní rẹ dúró ẹ sì fi mọ bìí wọ láti ṣe ọlágbà tó o nìsa okùn harfùlà fàtó harfàkùn ànàṣe ṣùgbọ́n èyí táwọn ọkùnrin gbọ́ yìí tá a rẹ́rìn yìí sẹ́nu pé táìsì ti wá òun ló jẹ́ ká rẹ́rìn rẹ̀. áyà yìí náà ó túmọ̀ sí pé tó o pé tó o bá fẹ́ mú nǹkan gidi jáde nínú oko rẹ ó tún ṣe àbó òtún ṣe tó o bá ti tún oko rẹ ṣe èyí wọ̀wọ̀ tó má lọ ẹtú gbọ́ yìí yé bẹ́ẹ̀ torí pé áyà òun nìkan ẹni mo fi ṣàlàyé torí pé lábẹ́ ẹni tó ní àwọn àwọn ànáfẹ́ẹ̀ nínú rìsálà dọ̀tọ̀rà mi wà. wọ́n fojú wo abala kan bó ṣe ń wojú wo abala pé ẹ̀yin sara alison lákùn kókó yín ni wọ́n ẹ máa wọ ẹ̀ bó ṣe wù yín tún gbọ́ yé lọ́nà kejì wípé àṣetókò èèyàn ò bá dáa kò ní wù yẹn wọ̀. a jẹ́ pé ìdọ́lọ̀ ń sọ fún wa bẹ́ẹ̀ yẹn gàtọ́ ká kọ́ gbọ́ yé kó tó máa ronú pé ọ̀tà tíṣà tíṣà ọ̀jẹ̀ túyàwó ẹ̀ ṣe tọ́jú ẹ̀ lọ́kọ̀ yẹn ó fi máa wọ̀ ọ́wọ́ ní gbogbo gbà ṣùgbọ́n bọ́ pàdé ẹ̀ tó dàbí àmú ẹ̀bà ìwọ gbọ́ mọ̀ ọmọdé mo ní kámpọ́ọ̀sì ó dà ilé yìí sẹ́kítì mi ò ṣe ní má dà jù lọ nígbà tí ò tún tiẹ̀ náà ṣe tó ẹ bá ti ń gbàgbọ́ yé láti satisfy special hall yìí kàdé bá mi bá ń tó àyà yẹn ojú kan tí òbí tó nìsáwó fún àpàrọ̀ nìsáwò fún àrùn sílà fún ẹ̀ẹ́rì tó múra kankan ẹ sọ fún wípé ìtumọ̀ àyà yẹn náà ni wípé harifu yíyún làbúdà mi ìsúná èyí torí pé tó o bá fẹ́ kí ẹranko búburú wọnú oko rẹ kó ba nǹkan jẹ tí gbogbo ti dín má ọ̀yà ò wọ bẹ̀ ṣùgbọ́n tó bá ro bẹ̀ dáadáa ọ̀yà ló wọ nǹkan ò lè wọ tó o bá ti ro oko ìyàwó rẹ dáadáa ń ta búrẹ́dì ní mọ́tò ìwọ́ kó o rẹ kalẹ̀ ni wọ́n ń sáré subhana allah subhana allah ẹ ra àwọn obìnrin míì àwọn ọlọ́pàá lójú títì dáàbì ẹ̀ṣánú àwọn ẹ̀ṣá obìnrin ẹ̀bí ti bò amọ̀ọ́rì ebi wọ́n ló ń jẹra ẹ̀yìn yà lọ́jọ́ kò sí ọkọ ẹ̀ wọ́n á owó lọ́wọ́ ọkùnrin nìsa ká gbọ́ ọlọ́run tún mú wá láàyè ní suratul Baqara one chapter two verse one eighty seven a'udhu billahi minash shaitani rajim ọlọ́run hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́run àwọn ìyàwó yín yẹn aṣọ òbúra yín ni o èyí náà jẹ́ aṣọ tiwọn náà ìtumọ̀ ẹ̀ kí n lóòótọ́ ni ṣùgbọ́n kì í ti ìtumọ̀ aṣọ òbúra nìkan ni libasun aṣọ táwọn wọ̀nyí náà libasun náà ó rí wípé bọ́ọ̀ bá ṣe tún aṣọ rẹ̀ ṣe sí yóò ṣe fi ìṣọ́ la ọwọ́ awa epo ti yí níwájú èédú yí ìgbẹ́ ọmọ ó tún yí lẹ́gbẹ̀ẹ́ wọ́n á ní kó o tún ṣe oníwà fúláì mi yìí tún ṣe àbùkù rẹ̀ ó kàn ọ́ níta rẹ̀ bá jẹ́ rẹ̀ o tún ṣe rẹ̀ ó mọ̀ kàn ọ́ níta ọkọ rẹ̀ náà tiẹ̀ náà ni gbogbo àṣírí ọkọ ẹ̀ pátá gbogbo yẹn ti mọ̀ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run jẹ́ kó yé wa wípé ìdí tá à ń torí ẹ̀ fẹ́ra ẹni àsùnkànnà yẹn kì í ṣe ìsúnmọ́ rẹ nìkan gbogbo agbègbè ìgbésí ayé láti gbúdọ̀ kọ̀ọ̀kan balẹ̀ lórúkọ afẹ́yàwó àti lórúkọ àlọ́mọ. náà ìpele èyí màá ti kásẹ̀ rẹ̀ lẹ̀. tí a bá wá sọ wípé kí ni àwọn ìgbésẹ̀ torí pé towards la sọ àwọn kòtò wà tó kí ni àwọn ìgbésẹ̀ tí a lè gbé tá a lè fi rí ìdílé èyí tó jẹ́ ìdílé aláyọ̀. látàtà hakọ̀ kùlùkùtùwà ànàjíhà ilà bímà ọ̀sánmà àṣẹrẹ̀ olùhàkìm làràyò làákìm. òfin ẹ̀sìn ọlọ́run ní tó gbé kalẹ̀ kì so ìròrí tó ti dọ́ta oní òfin wa nílànà tí lè fi rí i. blissful hope era àwọn èèyàn míì because the professor of sociology ẹ̀rì tó mọ̀ sọ̀rọ̀ pé kí yìí sọ yìí wà realistic ìbáyìí fún wà realistic ni ìdílé jẹ náà bàdà ìwé jẹ́ jẹ kan philosophy mo tó ń kọ philosophy gbogbo ẹ ti wà nínú Islam ìlànà tí Islam gbé kalẹ̀ yẹn ni ká ẹ já lò bó ti wọlé ká kàwé tó bó ti wọlé ká lajú tó Islam gbé kalẹ̀ njọ́ láti rẹ lómi ọba tú njọ́ nìka rẹ̀ yọba lọ wọ́n rìn dáhùn àbá sòkòtò àfọwọ́ àdúró lójúgun yọwọ́ àjókòó lẹ́gbẹ̀ẹ́ oníwọ̀ ẹ̀gbẹ́ dáhùn mo ní àwọn àdàtà náà kù contradiction contradiction lélẹ̀ àwọn alága àdúgbò alága ànáwó àfa àyà náà o àdìmọ̀ bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ alẹ́ kẹ̀kẹ́ bókè obìnrin kan jagunjagun kan ní o tún máa control rẹ̀ láà ẹnìkan ní kò sí ní tí o lè ṣe lémi màá ní tọ́ ó dá mi sí àwọn ọmọ ọ̀parí wọ́n máa bẹ̀ mí ni mo ní láti ọ̀dà mi ì sí mọ́ mo ní ọ̀dà bó ló ti fẹ́ sí àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó tu ẹ má jẹ́ àwo ìyẹn bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ yẹn ni ká ṣe é ìyẹn ló fi lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ mo wá fi àwọn nǹkan yẹn mo fi sí bí ìpele bíi mẹ́ta mo wá mo mú wá ó dà gẹ́gẹ́ bíi ìbéèrè mọ̀tò لماذا من man لماذا why who and how abẹ́mẹ́tẹ̀ẹ̀ta yẹn lòdì sí tí n bá ti sọ báwọn àti parí ẹ̀ so àwa bá yẹ bẹ́ẹ̀ rẹ̀ àkọ́kọ́ lìmáàdá lìmáàdá takwin al-usra as-sa'ida aw lìmáàdá az-zawaj why nikah why marriage. kí ló dé ẹsẹ wà dé kojú wa pé wáyé tá à ń sọ yẹn ọ̀rọ̀ àníyàn là ń sọ bẹ́ẹ̀ kí ni intention tí mo fẹ́ torí ẹ fẹ́ o kí ni wà ká gbára lé kí ni àníyàn tí mo fẹ́ torí fẹ́ o ibi ibi ẹyẹ lè pilẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ ti fẹ́ èyí máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ torí pé eléyìí mo rí gẹ́gẹ́ bí workshop níbi seminar má ṣe mistake lórí àníyàn rẹ táníyàn rẹ ò bá ti dà ìyá jọ ìnàmàlà àmàlù bì nìyà kí ni ìdí tó fẹ́ fi fún obìnrin tó fẹ́ wọn kí ni ìdí tí sísan náà ti gbà pé nígbà ìmọ̀ fẹ́fẹ́ wàlláhi wàlláhi àwọn ikhwa wọ́n ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan nígbà kan tó gbé sípè sí nǹkan ni à ní kẹ́ẹ̀tù gba ara ẹ̀kọ́ rẹ̀ kí n mi nìkan yẹn ṣùgbọ́n wọ́n fi ímánì gbé pẹ̀lú high level of sincerity wàlláhi wàlláhi. ìmọ̀ ìfọ̀kọ̀lọpọ̀ ìyàwó tèmi ti kú ó kújọ́ márùn péré ni ò sí ìdúró tí màá fi àwọn five days àwọn èèyàn lọ ẹkú múra nìkan aṣọ àwọn ọlọ́jọ́ ẹkú múra five days kò tí ì sí ara sí òun mo ti kàn fún ìpìtọ́ ìṣàlà bó ṣe kọ́kọ́ náà brọ́dà kó fi fúnmọ̀ yẹn lẹ̀ látàrí lò ó tó di wípé ṣùgbọ́n àtàkì ni wípé kò yẹ ká fẹ́ yà ní tá à ń sọ yìí náà àwọn sísà yìí náà wà lẹ́yìn yìí ó yẹ ká fẹ́ yà wọ́n àwọn títà yìí náà náà ń pariwo owó rẹ̀ yẹn ṣe nílé mọ́ ṣùgbọ́n ti gbàgbé tó ń bá bọ́ sọ́dọ̀ ọkọ̀ òun mọ̀ rẹ̀ yẹn ṣe. oníkàlùkù wa gbé lánàá tó o bá sì délé tó o bá gbọ́ bẹ́sẹ̀ àwọn ah, kí ló dé bó o bá sì lè gbé ìtumọ̀ rẹ̀ ni wípé ìwọ ni ọlọ́fẹ́fẹ́ àwọn ṣùgbọ́n àníyàn yẹn ń gbà yẹn ìṣà àníyàn pé bó o wá ní oríire àmíràn ń bẹ́sìn kírísítàn ló padà síbáṣe mọ òwúra wa ní ìyá ní mariya ní fẹ́ra wa àǹfààní tẹ ní tẹ ti lè rírú choice báyìí sáfìsì ló tó kù sáfìsì yẹn dẹ̀ ni ó ti wà dẹ̀ lókè tọrọ mo sọ fún yẹn tọ ọba ti lè parí sáfìsì yẹn ọkà tún bára rẹ ládùúgbò yìí ní kòrò mọ́tàlásí àdúgbò yìí àwọn alákàlásí yìí bọ́wá tún yẹ kí ó ah! àwọn àwọn broda tí wọ́n ti lẹ́kọ̀ọ́ fún wa school àwọn tó máa ń kọ́ wa kí ó àwọn broda tó máa ti sórí àfọ ayé mọ́ṣálá kò sí wọn mọ́ ọ̀parí lọ́wọ́ àgbo ẹ̀ mo padà manage broda kan <laughs> ní sùúrù lérè <laughs> èdè yẹn rẹ pé àníyàn làkọ́kọ́ ẹ má sì ní gbọ́ mi sọ pé àwọn àfọ̀nsún lọ sí lẹ́kọ̀ọ́ àwọn àfọ̀nsún náà pé kò bá mú lọ́sí wọ́n sì kúbọ̀ ní ṣùgbọ́n gbà náà ń bẹ àdúgbò tó ti wá ń gbà ní o lè má rí àwọn tí wọ́n ní òòrì tó ti ní nígbà tó ti wà ní ẹ̀kọ́ kí ni àníyàn tó fẹ́ fi má rí fún làkọ́kọ́ àníyàn yẹn òun ló ṣe pàtàkì mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ àníyàn yìí kónúkálukú bìrẹ̀ ẹ̀ léèrè tí o fẹ́ fẹ́yàwó káwọn èèyàn ó lè máa dọ́gba ah ṣẹba ọmọ tí tí lágbádá fẹ́ ọmọ yẹn lè ah bẹ́ẹ̀ yẹn lè tẹ́ bá rí báyìí àfi bí òyìnbó ẹlòmíì o ti tẹ̀ lọ ìdí nfẹ́ nìyẹn yóò máa sọ fún ìyàwó ẹ ẹni ẹlẹ́wàá sọ pé kíyàwó rẹ̀ ó lè jẹ báwò ó ń gbò fẹ́ bẹ̀rẹ̀ tàbí ẹgbẹ́ kó bojú ìyàwó rẹ̀ ìwọ ló ní ẹnìkan sọ pé nípa ìyàwó ẹni yẹn kò tiẹ̀ not beautiful mo ní sọ ìwọ ló fà ṣèbó lójú ẹ ló fi mọ̀ pé kò beautiful ẹ wò Islam ìwọ ló ní nǹkan imú rẹ̀ ọba àwọn báyìí bí ìwọ ló níyàwó ẹ nígbà tí òròjú ẹ. má fẹ́yàwó rẹ fáyé nítorí táwọn èèyàn sọ fẹ́ nítorí pé àǹfààní wo ni màá rí nínú ẹ̀sìn tí n bá fẹ́ ọmọbìnrin yìí àǹfààní wo ni màá rí nínú ẹ̀sìn tí n bá fẹ́ ọkùnrin yìí àǹfààní wo ni màá rí nínú ìtẹ̀síwájú àlámọ̀ ní ìgbésí ayé mi tí n bá fẹ́ mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ìjọ lè jẹ́ ìrànlọ́wọ́ fún mi ibi àníyàn nìyẹn lórí ẹ̀sìn mi kìí ṣe lórí bí màá ṣe ríṣẹ́ kìí ṣe lórí bí màá ṣe dolówó lérí àlámọ̀lé ẹ̀sìn mi yìí ẹni tó ti ń ṣẹ̀sìn dáadáa ó di pé mari kò ṣẹ̀sìn mọ́ kò lo ìdáàbòbò rẹ̀ sí ní dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di scarf ó kún scarf ó tún di cap anabi sallallahu alayhi wa sallam anabi ni rahimallahu rajulan qama min al-layl fasalla wa ayqadha imra'ata anabi ni kí ọlọ́run kó kẹ́ arákùnrin kan tó jí lóru tó sì jíyàwó ẹ̀ fain abad tíyàwó ọba fẹ́ dìde náà bọ̀ àfi iwájú alima tó tún wà mí sí lójú bó ìyàwó mi ọ̀wà yá yẹn náà fìlà. ó lọ́wọ́ lórí kí ni o lórí ẹ̀. bákan náà anabi tún rahimallahu imra'a kọ́lọ́n kó yọnu kó kẹ́ obìnrin kan qamat min al-layl tó jí lóru fasallat tó kírun wa ayqazat zawjaha tó tún jí ọkọ ẹ̀ fa in aba nadhat fi wajhihi al-ma' tọkọ yẹn bá tiẹ̀ ti fẹ́ tó lóòdì ó tún wọ́n mi sí lójú ó rí pọ́kùnrin ẹ̀ sí yẹn ni o lẹ́sìn ò bá yẹ fa ni ó fi fa ni ó fi pàdé ẹ wo ọ̀rọ̀ táwọn ẹbí sọ fún wa ẹ wo ọ̀rọ̀ ọkọ kí náà fúlásìtì lórí kìyàmù yẹ kì í ṣe wájìbò ṣùgbọ́n ẹ bí ìdílé yẹn bó ṣe rí ìyẹn ni kò gbé síwájú ìwà rẹ fẹ́yà náà gbé bí òkè ẹ̀ bí òní pé ìnáwó yẹ kó ní màtá kó lè ti gba fọ́ọ̀mù gbé e. wọ́n sì yẹ síwájú in fact níjọ́ yẹn kájà sọ pé ìyàwó ilẹ̀ kìnìkan ọkọ̀ ọdún ìjẹ pàǹkà ìjẹ́ tó máa lọ bẹ́ẹ̀ ó lè má lọ bẹ́ẹ̀ àníyàn yẹn lọ sí sí bọ́ọ̀ bá tún àníyàn rẹ sí ìyá rẹ jọ báníyàn bá dáa kódà bẹ́ẹ̀ ní nǹkan kan yóò padà dáa táyà rẹ bá dáa tó bọ́ lọ́run ti sàdéhùn rẹ̀ ọlọ́run ni tí wọ́n bá ń ka ní fòkọ́rá ìyàkú ní fòkọ́rá yóò gbé yín mú lọ́hùn ní fòkọ́rá àdéhùn ọlọ́run ìṣẹ́rí ti ká nìyẹn ló ìyàkú ní fòkọ́rá yóò gbé yín mú lọ́hùn ní fòkọ́rá ìṣẹ́rí ti àníyàn. bákan náà ni mo sọ pé lè máa dá why ọ̀rọ̀ àníyàn intention ìyẹn lákọ̀ọ́kọ́ nígbèsè àkọ́kọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì man ta ni ló yẹ kí n pẹ́ wù wù to marry ta ló yẹ kí n yàn fẹ́ Islam náà ni ó ṣàlàyé fún wa ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ̀nù kan tó fàǹkì tó máa tọ́ balẹ̀ fún mi ní níta ọlọ́run ni ẹ fẹ́ àwọn tí ó bá wù yín tó tẹ́ lọ́rùn náà àwọn obìnrin ẹ̀sìn wọn ṣe ìyàwó ṣùgbọ́n àyà yìí ọlọ́run ò tú wàhálẹ̀ tọ́lọ́run bá tú wàhálẹ̀ ni ń góòsì lẹ́lòmíì ó lọ mú bí èsì irun tí mu tí tí ń fa sìgá àbáwọn ọmọ tó máa fi jó ní tí fi máa ń ta sí káàdì kankan ọlọ́run pàǹkì wọn tọ́ba ìjọ tọ́ba tó pẹ́ lómi ìjọ tọ́ba lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ò wá tú wàhálẹ̀ ọlọ́run wá tú sọ láàyè nínú Al-Qur'an Al-Karim jẹ́ ká mọ̀ wípé ọlọ́run bá ní ẹ má fẹ́ mushirika ẹlẹ́bọ wàlẹ́ amẹ̀tún mọ́mínẹ̀tún khairun mi mushirika sí wàláwó àjàbátìkù kẹ́ẹ̀sì fẹ́ obìnrin tó jẹ́ ẹrú ọmọ lóore dúkẹ́ lọ fẹ́ ẹlẹ́bọ tí ò sí lọ́lọ́ ẹ̀rì bọ́lá ohun tí ó ti ṣàlàyé àmì choice rẹ yẹn kò wà mutlak it's not an absolute choice ó ti wà mọ̀kọ́yà ọlọ́run fa àlàyé bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi ni tún ká olùmọ̀rẹ́ àtúnyà àyà mi tún bẹ̀rẹ̀ lọ́ọ̀ ni làhùn hìlùn láhùn wà làhùn yà hìlùn làhùn sọ́tún mumtahana. ọlọ́run ní àwọn obìnrin mùmìnì wọn ò lẹ́tọ̀ọ́ sí kèfèrí sí gebú o àti primary school àwọn tí ń bára àwọn bọ̀ láwọn yunifásitì àmọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ báwọn ẹlòmíì bó ṣe ṣe fìsànfìsàn tó nídìí ẹ̀sìn tó fi jáde ń kù kò ní ìjà kàlátù kristian lọ padà sọ́nà àrẹ lọ dìde lórí gbogbo ẹ̀ náà fẹ́ jọra wọn náà èèyàn fẹ́ ṣe àbíkárò lápòjúwe èèyàn ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ẹ wò yín ẹ jẹ́ kájọ gbé láyé àti ìbọ̀nà láà abẹ́lẹ̀ láà abẹ́lẹ̀ láà ẹ̀mọ́jà atara wa jẹ ìwọ náà yẹ wò ó sọ́ra wọn kò yàtọ̀ sílànà àwọn christianity ìlànà ẹ̀sìn christianity wọ́n máa jó ojú àlùbásọ̀ wọ́n máa fi gbòjú ta lókòlé ṣe wá lè mà tó yẹ pé christian ló padà lọ́fẹ̀ẹ́ ọlọ́run ní haram ni o ìwọ obìnrin mùsùlùmí haram ni bó ti wulẹ̀ kó wù ọ́ tó kódà kó yẹ kó olólì gbogbo yunifásitì islam ní làhùnà. حل لهم ولا هم يحلون لهم أنا صلى الله عليه وسلم أنا في الزمان قلت نكاو المرأة الأربعين أو يوم في أوكي نتوري كمان يعني أنا في صوت توري وا إيوة، توري أنا توري وا توري إستي توري هو توري دوكا أنا بيني إستي نكو هو يعني اسمع سبلا بيلي من تاني كافة تبي كاو إستي كاسي هو ما يعني دكانه ar-raghbatu wal-mawadda ẹni tí èèyàn bá fẹ́ fẹ́ kó jẹ́ ní tí èèyàn nífẹ̀ẹ́ má fẹ́ ni tó nífẹ̀ẹ́ ẹ lọ mú dìmọ̀ sọ̀rọ̀ ẹ̀dùnmọ́wọ́ wallahi tó o bá nífẹ̀ẹ́ obìnrin tó ṣe pé bí ojú obìnrin ṣe pọ́n ọ nàgbọ́tò àbá ẹ̀ wá mánéjì lónìí alọ́ lautech pàtó lọ́wọ́ sí àtúlọ ìfẹ́ òye kò padà bó sí náà lè náà ni wọ́n ti wáá dá ọmọ ní gbogbo gbogbo jáàdìrìkì kò sí kankan tó yà lẹ́yìn tó wá sọ sọ wà á mánéjì ilé ìbàdàn gbà ọ̀dà torí pé mo ti lérí pé bí ọdún márùn-ún sẹ́yìn mo ti ní màsí nìkan wọ́n ṣe bẹ́ẹ̀ o béèyàn bá fẹ́ sẹ́yìn ọ̀nì ìfẹ́ gbogbo tí ò yẹ kó dìjà ní màdìjà nílé a ti rí oríṣiríṣi kéṣèṣì tó ṣe pé ilé yóò tí tó jà náà mi ò mi ò mi ò láìsí obìnrin ah ohun tó jà obìnrin ọkùnrin yẹn bá mi bẹ̀ wọ́n kí ni mo ṣe ẹ̀wọ́ nẹ ẹ̀wọ́ ní bẹ́ẹ̀ bá tẹ̀lé kí ṣe ẹ̀dá ṣe ẹ̀wọ́ tó máa jẹ mi ò láìsí mi ò láìsí ó mi máa kí mi kí sì látẹ̀yìn àdó láìsí. ah kò fẹ́ràn rẹ̀ náà. mo kí ìfẹ́ látẹ̀fẹ̀ kó o nífẹ̀ẹ́ rẹ̀ yóò dùn mọ́ nù. obìnrin tó nífẹ̀ẹ́ ọkùnrin tó fẹ́ràn òun náà ní kò fẹ́. ìfẹ́ yẹn wá nìyí ń gbà mí kìí tètè ó lè má tètè wá ń gbà mí ó lè kọ́ mọ̀ lùgbà ah, ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ọlọ́run lè padà ní kífẹ́ yẹn wá bẹ́ẹ̀ ó ṣe é sàkálọ̀ tó gbẹ ìfẹ́ yẹn ò padà wá ọbẹ̀ bá kọ̀ dáwọ́ olùkótó ò bá sọ̀rọ̀ ọ̀ padà kó obìnrin gbogbo tó àwọn ẹ̀sìn ọ̀ ní tó ṣe yẹn tí ò kó o yàn lódì ó máa yàn lódì wẹ́ẹ́ ò ní bó ṣe ń kó ní kò ní rẹ́ẹ̀dì àáfàá kan ẹ má jẹjẹ pé àáfàá lọ́dà kan ẹ̀kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ wípé eh, eh, eh, sí káwọn ọ̀rẹ́ ń bẹ̀ wá lóyún ọmọ wà á mọ ọdọ gbọ́dọ̀ ìyàwó ẹ káwé ẹni rẹ jẹ ẹni kẹsì òye o ṣé wá náà ni lóòótọ́ rí ẹ̀ gbogbo fẹ́ lẹ̀ sí. ìdí nìyí tíṣẹ̀rí àìsíláàmù fi fààyè náwọ́rù lẹ̀ kò bá yà lónìí kọ́ọ̀bù ṣẹ̀rí àfọ̀lá ṣe náwọ́rù kò wojú ẹ̀ kò bá lè nífẹ̀ẹ́ o lè wojú ẹ̀ tán kó nítọ̀ ṣàlọ́ kí lè wá sọ báyìí àmọ̀ ránṣẹ́ <laughs> ó sì ti jẹun wọ́n ti ní àlejò ó ti jẹun ó ti ṣe gbogbo ẹ̀ka torí pé gbogbo òkú lọ sọ bẹ̀ ọ̀gá gbogbo tẹ̀ mú bí méjìlá tọ́jú kalẹ̀ gbogbo ẹ̀ ló jẹ́ tán owó ojú tán olóòní jẹ́ yóò ní sàlà níta mọ́ torí pé ìsìláàmù pa yìí lè máa wo ìjẹ̀ka káfíńtà ẹni tí a nífẹ̀ẹ́ àbẹ́ ẹni tó lè wípé lẹ́tà padà dìbẹ́lọ́pù interest nínú rẹ̀ nítorí àsìkò àlàyé pọ̀ lórí ìyẹn káwọn gbà wá lásìkò nípa yìí báwo lè yẹn ṣe fẹ́ manage bóòlù yóò ti ṣe ìyàwó gàgà téèyàn wà manage matrimonial home màá sọ ní ṣókíṣókí ọ̀dọ́ ti lọ. àkọ́kọ́ àti kìtìbà téèyàn bá fẹ́ fúnbìnrin téèyàn ṣe kìtìbà kàmọ́ ìṣòro àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti tìǹkan ká ṣe kìtìbà kò méjì tó kó sàrẹ bẹ́ẹ̀ sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ wa àṣẹ o àṣẹ ẹlòmíì níbi ìmọ̀ kọlù ara ẹni kọlù ara ẹni wàtáàbù kankan wọ́n ti sọ̀rọ̀ tajọ́ ibi tó ṣe táwọn yẹn bá ti gbá fóònù mú kódà tẹ́lẹ̀ mi ò lè sọ lẹ́nu sẹ́ẹ̀dẹ́ fífọwọ́ tẹ yẹn kò sí ọ̀rọ̀ àlùfàṣà tẹ́lẹ̀ mi ò lè sọ pẹ̀lú bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ àlùfàṣà mi tó mi ò lè sọ pẹ̀lú mọ́ ẹ̀fẹ́ fóònù ibẹ̀ yẹn náà ni ó sì padà jọ́ǹkù sọ̀rọ̀ pàtàkì wa náà kíṣe wọn ti ń kọdá máa kìtìbà kìtìbà gbúdọ̀ ní ìtìjú àti ìwà ọmọlúwàbí ó gbúdọ̀ nínú obìnrin tó fẹ́ fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó kò sí láì fi èèyàn lè ní ètò festival sóbìnrin directly ṣùgbọ́n ètò ìdájọ́ káwọn afá fẹ́ kó jẹ́ true ẹnìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó táwọn ẹ̀sọ́ àfẹ́lá mi fẹ́ ànábì lágbára wọn wá mí èmi rí ànábì ọlọ ànábì ó ràn yẹn ní ìjọba mi sọ sẹ́ńtà bá lè ṣe nǹkan yẹn yìí máa ń fi yìí síyàn lára gẹ́gẹ́ ọkùnrin ó dẹ̀ máa ń fi yìí sóbìnrin náà lára tó o bá lọ bá fúnra rẹ tí ò nífẹ̀ẹ́ tó bá ti wú ọ̀dọ̀ àwọn obìnrin fún yìí ọdún màá zà ní ọ̀la yìí obìnrin ká ìbìnrin kan bá gbé mi jálẹ̀ ìbìnrin kan ó lò àwọn obìnrin kò kí ló tún gbé wọn ó sì jù sí wa pé ẹbí àfa eléyìí ni bí alákà yìí náà ló ní ìyọba ọmọ wa fún mi náà níjẹta ṣùgbọ́n tó bá yẹ pé ẹnìkan ló lò yóò ṣòro kí ni yóò ṣòro seriousness yóò dẹ̀ mú àmì pé èèyàn méjì èèyàn dẹ̀ fẹ́ kó tẹ̀sí ìjọba láti bí òṣè ìgbà náà kò sí àyẹ̀wò bẹ̀rẹ̀ tá a bá lè lo method yẹn ẹ má sì ní pọ̀ circumstances lè wà rárá ti kó jẹ́ dàrẹ́ nìyà ṣùgbọ́n èyí tó dáa púpọ̀ pẹ̀lú irú àwọn àwùjọ àwọn bàbá yìí torí pé nítorí máa sọ eléyìí pé ọ̀pọ̀lọpọ̀ a ti sọ kìtìbà di akídù kìtìbà lẹ́lòmíì ṣe tí wọ́n ti sáré tu sí akídù pé àwọn ìdìbò yìí àwọn bàbá náà ti gbọ́ yìí ní bá kó jira wọn sùn so ẹbí ká ṣe kàmáṣúra áti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé ẹ̀ bákan náà alákùdù sọ̀hí ìtakókò yìí èyí tó lálàáfíà tí gbogbo májèmú ẹ̀ pé ẹ mọ̀jà kánjú ẹjẹ́ gbogbo májèmú tó yẹ kó pé níbi akédù ìtakókò yìí ẹ yóò pé kájú ò lè máa fọwọ́ kanra wa ọyọjú sílé bàbá pétọ̀ àwọn akóra wọn àwọn brọ́dà bíi mẹ́rin márùn náà wọn kóra wọn lẹ́yìn wọn bá yọjú ọba ẹpẹlẹ sí òsì ó ìta náà ti wálé lọ́kọ̀ọ́lá ẹ̀nà dáadé ẹ̀ lálẹ́ jù ló ń wà lẹ́yìn ẹ̀ńtọ́ ẹpẹlẹ láti bó àwọn àjọ wà sùkúù ó dẹ wọn lọ́nù ẹ̀ kí kí n nífẹ̀ẹ́ wọn láti fi wọn síyàwó bàbá náà kéè ṣé lóòótọ́ ni ẹ̀ alhamdulilayi mi ì lè torí pé mùsùlùmí náà yàtọ̀ tó fẹ́ àmọ́ wọn yéé rìn báyìí àtẹni tó tẹ̀lé yàn wá àtẹni tó mú lẹ́yìn ìkàkọ̀ gbé kan nù nínú gbogbo yìí tí ẹ rí nǹkan yẹn wọ́n jà fojú rí nẹ̀ ọkọ̀ yẹn gùn gùn kọ́ máa nìyẹn sọ àwọn àtẹyìn sì máa jà tó bá ti para rẹ̀ chíkì tó chíkì ìyá rẹ̀ padà jọ kó lẹ́nìkan àti bírọ́dà tó tẹ̀lé mi òun gan tó tẹ̀lé wá gan ìgbéyàwó. àwọn òbí yìí ó fẹ́ mọ ẹnìkan kókó nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ táwọn lè pè nínú fámìlì yẹn wàláì ọ̀pọ̀lọpọ̀ wá ti fi wàrà wàrà ṣe tẹlifíìn tó bẹ̀rẹ̀ ní kábàámọ̀ tọrọ ó délé ẹ̀sán ọjà tálá lè pè gẹ́gẹ́ bí kókó wọ́n akama min ahli wa akama min ahliha kò sí ẹ̀ bọ̀dọ̀ lágbájá ni àwọn ti lọ sáà fún ẹ̀ tó kúrú báyìí kò wá ni so ní bàbá náà ó fi sọ wípé tọ òun ò sọ pé bẹ́ẹ̀ wọn èrè báyìí àwọn tó bá tún jẹ́ àwọn tí àlejò ọ̀rọ̀ wọn mú ẹjọjọ tún wá gẹ́gẹ́ bí àgbàlagbà tó lóye òṣìṣẹ́ bẹ́ẹ̀ mi dodo sọ fẹfẹ màmí náà bí lèṣe lọ ní ara àwọn àti àti ìwà ìràṣàlà àwọn ilé òṣèlú kan lọ́sọ̀rọ̀ nǹkan bẹ̀rẹ̀ tá a la mọ̀mọ́ ní ìmẹ́ni kankan mọ́ wà lọ gbọ́mọ lọ́wọ́ lọ́mọ fi àjọ wa ọwọ́ àmọ́ sọ wípé ẹ mi ẹ sẹ́mi pé ẹ lágẹ̀lẹ́ bí ẹ ti dèrè ìyàwó ti dà àmì ìjọmọ ti lè gbé ọ ṣùgbọ́n nìkan tó jẹ́ èèyàn pàtàkì tá a lè rí pé tó jólóye àwọn ọmọ yìí ń sọ báyìí ẹ bá wọn dáfọ̀rọ̀ wọn o ìdí ìyẹn tó bí mi lò gbà ẹ jẹ́ kí ìrìn yìí oṣù kẹka ó ti láwọn tó fẹ́ rí kì í ṣe mẹ́kọ̀ọ́ ní fún ṣùgbọ́n làwọn kan tó fẹ́ rí pẹ̀lú ẹ̀ ọlọ́run bá kó bá wa ṣàlékún àlàáfíà bàbá wa mọ̀sódò láàrúwájú àwa agbọlọmọ gbé wọn nígbà yẹn nìkan kan bẹ lẹ́kọ̀ọ́ rárá kìnìkan ẹ̀yìn kékèké a lọ gbé ẹ̀ńtẹ́jẹ́ mínísítà lọ́wọ́lọ́wọ́ ń sìn balùwẹ̀ ṣítù ọlọ́run bá ṣàlékún dáadáa wọn a lọ gbé wọn bàdà ọ̀ya ẹ̀ńtọ́ bá wà rí tó lóun ò rí yàn. àwọn àfẹ́yàwó náà fẹ́ náà lè so títù mo máa wọ ó mo sì mọ dáadáa ṣáà sí ọbẹ so irú ife wa yọjú báyẹn ẹ lọ ẹ lọ fira yín hàn sí bàbá yẹn pé mo fẹ́ fi ọmọ yẹn kìtìbà ló ń pè yẹn kìtìbà nìyẹn kì í ṣe akitu nìyẹn nígbà wa padà introduction ẹ lọ introduce ẹ make proposal yín formal sí bàbá yẹn ẹ wá padà nínú campus. inṣàlá àwùjọ inṣàlá sọ̀rọ̀ àtàlá ẹsẹ̀ dé inṣàlá àkùrù nìka was conducted the first nìka ẹ̀ẹ́dà inṣàlá later àwọn ẹlẹ́mọ̀ òkọ́ mi inṣàlá lẹ́bi come, àgbẹ̀ nígbà ẹ̀rọ ìfọ̀mà sí. bàbá ò ní mọ gẹ́gẹ́ títà lè tún lọ lé lọ ń gbóúnjẹ lé ó tún lọ bàjẹ́ ọ̀lẹ́ lójú lórí bàbá tálùkọ́ lóyún. ìlànà àjọ àkìlù ara ò ẹ jẹ́ ká ṣe akudu sọ̀hẹ́ ká má kàn yín bó tilẹ̀ jẹ́ wípé èèyàn lè lọ́jọ́ kan náà kéèyàn ṣe o tí o bá àwọn ọ̀dọ́ nìyẹn bá kó o tí òbí yẹn ti gbọ̀ yé bẹ́ẹ̀ o lè wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tí o bá ti rí bẹ́ẹ̀ kéèyàn má lọ ọmọ bẹ́ẹ̀ o èèyàn ó pọ̀ ń ta ẹ̀sìn tó lọ́kọ̀ ṣàrà wa. then aliwalima ma àdá abilẹ̀ ilẹ̀ ti zọ̀bà àwọn ẹ̀kọ́ kan bẹ níjọ́ tí ìfọ̀ wà nímọ̀ níjọ́ tó bẹ̀rẹ̀ bá wọlé tó bá kọ́kọ́ wọlé àwọn àdáàbò kan bẹ táwọn ènìyàn ká ṣe àwọn nǹkan yìí máa ń jẹ́ kí ìdílé yàn dé ìdílé ayọ̀ anasala asala ní pé kò gbáwájú orí obìnrin yẹn mú báyìí kò wá bẹ̀ lọ lọ́ọ̀hún máa ń ní alùpàkì yọrọ ha wọ́n fẹ́ràn ọjọ́ bẹ́ẹ̀ tẹ̀wọ́n wà á wùdí kan ní sẹ́rẹ̀ ẹ̀yọ́ nọ́fìlà fún ìdólẹ̀ ìfọ̀ ọdún bẹ́ẹ̀ bá parí nọ́fìlà yẹn wá bẹ̀rẹ̀ ìṣàdúrà. gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn kẹ́hìfìyà how to manage our matrimonial home tí ó fi lè di blissful home wa. bákan náà àlùkùkù àzàwòjìyà tába pé ìyàwó tán ìdí máa jẹ́ kó wà blissful náà ní kọ́kọ́ ṣe tán láti ṣojúṣe lèyí ó fi kùrù sáà ṣe yẹn sáà ṣe ọmọ kúndùrà alẹ́ rizqu fẹ́ẹ́ yóò sọ̀tún máa ta ọ̀la kókó owó ṣe bọ́lọ̀ bá ti fún lágbára mọ́ bọ́lọ̀ bá ti fún lágbára tó ìyàwó rẹ̀ gbọdọ̀ ráyè ìwọ ni kò yà máa ṣe wàhálà ìwọ ni kò yà máa fòró bó ti wulẹ̀ kọ́ ọmọ ìyàwó rẹ̀ gbọdọ̀ ráyè lọ gbé sínú ọpọlọ rẹ̀ bẹ́ẹ̀ bó ti lọ́wọ́ wà sẹ́kúnṣẹ́ tó fi lè máa gbọ́ bùkátà lórí ìyàwó ẹ̀ nafakọ̀ àtọ̀ ibi tí wọ́n máa gbé yẹn wà very very important ó lọ gba ilé tó ṣe wípé eh, kò tún tó bọ́sù kọ̀tà gan téèyàn bá wá fẹ́ gbọ̀nsẹ̀ àkófẹ́ wẹ̀ yóò ṣẹlẹ̀ láti fi irú bí ilé géètì ilé ìwẹ̀ yẹn tó wá nìyí kò tún wá ní kinní lókè yóò mọ̀ ọ́ wo sọ́mọ̀ báyìí ọ́fíìsì ẹ̀ka tó wà lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ tọ́ọ̀bù kan ń gbé bẹ́ẹ̀ ẹlẹ́yà rẹ̀ bá ti lo jẹ̀sán tó bá ti lé ẹ̀tọ́ bọ́ àwọn ẹ̀fí ilẹ̀ ìlú tó kù ní àwọn wọ́n wà ń gun òkè wọ́n máa yẹ yìí nínú ọkọ̀ wo ni wọ́n irú báyìí kọ́ lè gbéyàwó sí irú ilé yẹn kọ́ lè gbéyàwó sí kódà tó ti pé ìyàwó lọ́ọ́ máa ṣe àgbàrò àárùn lè kéèyàn lè fún ìyàwó yẹn nílé tó wà conducive tó ṣe o àwọn nǹkan tí yẹn fi ìyàwó tó sojúṣe fún bó ti tó àti bó ṣe yẹ wàhálà ó máa ṣẹlẹ̀ nínú irú ìdílé bẹ́ẹ̀ kódà kẹjẹ akíndù bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà al-mu'asharatu bil ma'ruf kí yẹn máa báyàwó èèyàn gbé bil ma'ruf pẹ̀lú dáadáa nínú máa báyàwó èèyàn gbé pẹ̀lú dáadáa ni pé ọkàlẹ́kà ayé ó wà ń takò ó wà níbi iṣẹ́ òkúyàwó yẹn ráwálẹ́kùn ráwálẹ́kùn sọ̀rọ̀ àwọn yóò I love you. nà ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ tó jáde ó tún ti méjì i love you i love you i love you i love you àwọn wà lẹ́sẹ̀. inú rẹ̀ ó mà mí àbúrò rẹ̀ dùn ṣùgbọ́n ewé ọkà jọ ni síta kí ni gbogbo òṣìyẹ́ ti lé inú rẹ̀ ò ní dùn sáwọn wàá ṣe wò ó ná bí màrú gbogbo nǹkan tí ó máa dùn máa ń lò ó sọ oúnjẹ oúnjẹ yẹn kì í ṣe pọ̀ gba tó oúnjẹ yẹn púpọ̀. ما عاد النبي طعاما قط إن اشتهى وأكله وإلا ترك ànábì yìí sọ àléébù oúnjẹ kan tó bá fẹ́ jẹ yóò jẹ tí o bá jẹ àwọn ọmọ ìfẹ́ ọwọ́ ayé kìlọ̀ òbí oúnjẹ wò lè rà nígbà tí ẹ̀ ní farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lé lọ́dọ̀ àwọn ìgbà náà tó ọba wa sùn kan ẹ̀ ṣe wàá ṣe òhun ní ẹbí tó o bá mọ wàhálà tó ṣe lórí pé kó o dé kó o jẹun ó ti lè ṣe wàhálà kó lè pé bàyìí mi mistakenly fún lata yẹn lọ fi pọ̀ jù iyọ̀ yẹn fi lọ pọ̀ jù kò kò ń bò bẹ́bẹ́ yóò wá wo wàhálà tó ń ṣe yẹn lórí pé mo láfẹ̀ satisfy ọkọ mi kó jẹ ẹgbẹ́ ọmọ nígbà kan pé kó bẹ ọmọ ọlọ́ba ń ra búrẹ́dì wọn. inú rẹ̀ ní láàfin mọ́tò pẹ̀lú mi ò máa fọ́ ọ bó ṣe rí ìwé pé masha allah barakallahu fik barakallahu fik. kí ló dé àbí ọkọ ni tí wọn náà ti tó sí. ó fẹ́ ní ọ̀lẹ́ mi kò jẹ́ nìyẹn àbí mo ṣe sọ yìí o mi ó padà kọ̀rẹ́ títí nìyẹn ṣùgbọ́n obìnrin wa obìnrin wa ó lè rà lọ́sọ̀rọ̀ yìí ò yọ àwọn gbogbo ma sọ díẹ̀ díẹ̀ ìwọ àmọ́ fi díẹ̀ díẹ̀ díẹ̀ iye ọkọ lele àwọn ọmọ jẹ yọ. lẹ́tà lọ́wọ́ àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ tó bá dìgbà mí ẹ máa ẹ máa kí èsì ẹ máa kí èsì àwọn nǹkan yẹn ẹgbẹ́ ká kí èsì obìnrin mi fẹ́ bọ́dà mi ojú oṣù mẹ́ta lọ sísà yẹn ń sọ fún mi èyí tó ń rí níta ìgbà tó ń wọlé ìṣẹ̀lẹ̀ lọ́nà lọ́sọ̀lọ́ sọ̀lá wa. bákan náà ẹ̀yin obìnrin àtọ̀ á tẹ̀tẹ̀ láṣẹ ọkọ yín ọkọ rẹ̀ ó tẹ̀ láṣẹ mọ́rùkù yìí ó ga tó mọ́rùkù ó sì gbọ́ ọ̀gá rẹ̀ gba ìpè dáhùn ó gba ìrìndà bá a ṣe mánéjì tá a fi ní blissful home tọ́ba ti rò pọ̀ gáàdì wọn náà kò ní blissful home ó tún yọ ó rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ àtẹ̀sílẹ̀ lè sìn ta ìdí á yọra àgbé kọ́kọ́ satisfy sexual urge ẹ̀ lára rẹ̀ má jẹ́ ó di wípé ẹ máa wọ́n lé lọ́wọ́ gba àgbà ó lẹ́sìn kẹ́mẹ́ ìjọba ṣe lásìkò ẹ̀yẹ òní bẹ́ẹ̀ fi ń wò ní wàhálà ọ̀kan náà bàbá wò lè bẹ́ẹ̀ ọlọ́run ní ìyàwó yẹn lẹ́yìn láti wí láti wà láti wàhálà ọ̀dẹ̀lẹ̀ o bó ṣe rí yẹn ẹ máa ń tulẹ̀ o kóbìnrin máa sọ fọ́kọ wípé please mi ò ń ṣe sex machine please òun ò ṣe sex machine kó máa sọ bẹ́ẹ̀ fọ́kọ òun ò like sex ló wá má rè so kí ni ìyẹn máa ń dá wàhálà alẹ́ ọkọ tó jẹ pé ó dàṣí iye owó iṣẹ́ àlọ́ ọba àwọn ọmọ ọmọ tó fi níyàwó gbogbo tójú ẹ̀ rí látọ̀dẹ́ lẹ́wù títí tó bá àwọn ọmọ bẹ́ẹ̀ tó fi dàṣí tó wáyà ìdàgbéyàwó tó wá náà àti ẹ̀ tí a ní oníbẹ̀ sùúrù ni ọkùnrin yóò wà pé ara ń tàbí rò náà lélẹ̀ ààrẹ ó ti di lélẹ̀ jẹ́ ń tàbí rò. tòkóbìnrin má máa gbọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fọ́kọ òní ara òní ò yá gbọ́ tí ò bá lálàáfíà o kọkùnrin náà má jẹ́ olùmọ̀tara ẹ̀ tiẹ̀ nìkan ṣùgbọ́n kó tóbi yẹn pretend wọn ò láì tó o bá láì ti sẹ́ẹ̀tì náà wọ́n ni lọ bá àwọn èèyàn kan wọ́n ò educate ò fún ọ lórí education wọ́n kọ̀ ọ̀ báwo lo ṣe lè o lè má ní education wọ́n fún ọ báwo lo ṣe lè wú ọkọ rẹ lórí bó o lọkọ náà ṣe ọkọ mi ọkọ má wọ̀ ọ́nù á kọ́ bó ṣe mọ̀ eléyìí máa ń jẹ́ kálàfẹ́ wà nìyẹn kọ́lọ́n kọ́ ṣe àpò ṣùgbọ́n pọ́lọ́yà tí máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń ṣe wàhálà yẹn ti lọ ẹlòmíràn ṣe kúrò lọ́fíìsì báyìí báyìí ó ṣe lọ́lẹ̀ tí wọ́n kọ́ bá jàdà àbọ̀ ayé tí olùdíje òfowó mo ti fẹ́ jáde ní ọ́fíìsì báyìí tí mo fi gbá sí mọ́mọ́ ibi ń kọ́ ayé orí ẹ̀ lọ́dà orí ń kọ́ báà sí olórí à ọkọ wa ní kọ́ wà á dé báyìí tọ́ ha lọ sí i. bákan náà àìsídìmọ̀ kóbìnrin máa gbìyànjú láti sídìmọ̀ púpọ̀ ó bá kọ rẹ̀ tún lè ṣe kó sọkọ ẹ̀ kó lọ aṣọ ọkọ kó dáná jẹ fọ́kọ ẹ̀ kó pìpìà tọkọ fẹ́ràn ní oúnjẹ fọ́kọ yìí máa jẹ́ kálàáfíà wà nínú ilé ọkùnrin mi ò lè jẹun kò sí tẹ̀lé ẹ̀ lóko ó tẹ̀lé bí ìyàwó rẹ̀ lọ́sọ́dà bẹ́ẹ̀ o obìnrin tí wọ́n náà lè sọ̀rọ̀ ọ̀kan omi sọ́kọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ àfẹ́ ẹ̀dá kan ẹ̀jẹ̀ máa ah, àdélé kò lẹ́yìn lè mọ̀ ti bí ìyàwó sọ obìnrin lọ́sọ́dà bẹ́ẹ̀ bákan náà tẹ́lifíṣẹ́ àwòláàjì kóbìnrin jẹ́ ni tí máa ń tó wà kéré fún àwọn ọmọ ọkùnrin máa ń nífẹ̀ẹ́ tóbi ló bá ti wà kéré ọkùnrin nígbà ní olùfẹ́ jáde olùfẹ́ mú ọmọ ẹ jáde ọmọ yóò ṣe mú jáde ọsẹ ẹ wà á mú jáde ẹ mú lọ nà ọmọ wo ni ọmọ mú jáde gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ tọ̀ ọ̀rọ̀ ẹ alọ́ba mú mi wá èmi ìdájọ́ mú wa lẹ́nu gbé ló ti ya lẹ́yìn ìjẹ́kù lásán ni ọkùnrin máa ń ní problem pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ obìnrin mi wàá kàwé ó ṣe fótófótó ẹjọ́ fún ma ọmọ dọ̀tí gbẹ̀kúnlé mú gbogbo ara ọmọ dọ̀tí gbogbo ẹ̀ ó rádaràda ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ah, ṣé yọmọ ẹ ti kú ni ilé wà ilé wà láyé ó níyà tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ bákan náà ojúṣe ọkọ síyàwó lábẹ́ ìyẹn náà ṣòkúkù ni mùsọ̀hárọ̀ àwọn àna wa ń lọ wọ́n nípa tí wọ́n ń kó lérí bá a ní bíi tó wọ́n lè kó negative wọ́n lè kó wọ́n lè kó positive role. àkọ́kọ́ nú ẹ̀ ká máa pa àwọn àna wa lé bàbá ìyàwó yẹn pọ́n lé ìyá ìyàwó rẹ̀ pọ́n lé ìwọ náà pọ́n ìyàwó rẹ̀ pọ́n bàbá pọ́n lé torí pé kò sẹ́ni tí wọ́n fẹ́ káfà bùkún òbí òun bí wọ́n kò sí fẹ́ káfà bùkún òbí tiẹ̀ wọ́n fà bùkún kan àwọ̀ ọmọ tí ò níran yìí tí ì bá ṣe èèwù ṣèbí lè bà bẹ́ẹ̀ ṣèbí atẹ́gùn ti ká òun fáànù bẹ́ẹ̀ lọ èmi tí mo dúró yìí ni mo ra nínú tẹ́tẹ́ ibi tá a bá bẹ́ẹ̀ sùn àwa bàbá kan àwọn olówó ni bàbá ti wá wọ́n sọ bẹ́ẹ̀ fìyàwó ẹ̀ làkúdà ẹni tí èèyàn bá ti fẹ́ mẹ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ pọ́n wọn lé afọ Abu Hurairah rọ́jò wà ọlọ́run làkọ́ bá yẹ ẹ̀ sùn. lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ń sọ hadithi al-mursal wọ́n ní dọ̀ ẹ̀fù ni illa irsal Sa'id ibn Musayyib torí pé Sa'id ibn Musayyib yìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí ti máa ń gbà látọ̀dọ̀ Abu Huraira ó sì fẹ́ mọ Abu Huraira yóò wà máa ṣíjú àti dáàkọ Abu Huraira yóò wà máa Abu Huraira kúrò bẹ́ẹ̀ yóò wà máa kọ látọ̀dọ̀ náà ìlà ìrìsàl àti lè bàbá ìyàwó ẹ̀ òwò àbá ẹjọ bí ẹ dáwọ ẹ pàǹ ṣe súnà àmọ́ náà yẹ bàbá ìyàwó rẹ ló bá wí. inú ìyàwó yẹn ní ò lè dùn kó ṣe ṣe sí bàbá ẹ ẹ dákun ní tọ́lá ẹ̀jẹ̀ ká lọ kí nǹkan ẹ̀jẹ̀ lọ ní. inú ọkọ náà ò lè dùn tó bá wù wá lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ sí yẹ ìyẹn máa ń da ìdílé bó ti wulẹ̀ ká gbọ́ra wáyé tó. àná sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n náà fi máa ń ṣe ìgbà tí ànábì tí kọ̀díjà jáde láyé tán gbogbo àwọn tó bá tún jẹ́ relatives kọ̀díjà ànábì tún máa ń ṣe dáadáa fún wọn tó bá tún pẹ̀rẹ̀ yóò tún fi ránṣẹ́ sí wọn kọ̀díjà dẹ̀ jẹ́kú. ẹ̀kọ́ kan lẹ́kùn fi rasulillah ó ti wà sọ̀rọ̀ bákan náà alìsàn ilẹ̀ yìí mà ká máa náwó dáadáa sí wọn fún wọn lówó gbà nǹkan lọ pé fún wọn àwọn àna rẹ ìyàwó gbogbo àwọn nǹkan wọ̀nyí ti máa jẹ́ kéèyàn orí bíi jókòó nílé ọkọ ṣùgbọ́n eh, mo ti kàwé nínú àmà ọgbà ìyá ọjọ́ ó ní problem bákan náà sàbáàdù lè fi ara ká mọ físìtì wọn má tún wá dé pé ìyàwó rẹ ò ní físìtì àwọn pẹrẹntì ẹ ṣùgbọ́n òun rí àwọn pẹrẹntì jẹ fún láàyè tó kò lè dá lọ bẹ̀tí mú lọ kó lọ físìtì àwọn pẹrẹntì ẹ bá wọn kó kára lọ́mú ó lè fi gbọdún lọ sílé yín kẹtún lọ sílé tiwọn náà àwọn ziyarọ tí ó máa ń jẹ́ kàlàáfíà wà ṣùgbọ́n láì gbọ́dọ̀ ti fi ọbí ọdún mẹ́wàá kò gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ àwọn nǹkan yìí ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan tó máa ń fa wàhálà bákan náà àwọn àna náà káwọn náà máa lágbèyèrè pé àwọn fẹ́ kó máa àwọn òbí ti mọ́lé ọkọ má máa lọ rojú ọkọ rẹ nílé yín àbùkù rẹ ó padà kàn ìjà wa àkọ́kọ́ rẹ ó parí àwọn àbúrò rẹ ọkọ rẹ ní ìlú wọn náà àjọ alọ́padà wèrè lọ́pọ̀ ẹ̀yẹ wọn náà ló pọpọ ẹ̀ ń wèrè so àyè lọ́wọ́ rojọ́ ọkọ ẹni ilé ẹni lọ́dọ̀ àwọn òbí rẹ àwọn òbí náà dẹ̀ ní ẹ mọ̀mọ́ tó ń dùn pé ẹgbẹ́ kẹrù ọmọ yín kúrò ní ọkọ anabi sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí gbólóhùn asọ̀sẹ̀ láàrin afọ àwọn àlì àti fáfúnmọ́ ọmọ anabi sallallahu alayhi wa sallam àlì lànà ibi lọ fọwọ́ra lẹ́yìn yẹ abàtọ̀ yẹ abàtọ̀ anabi ló fọwọ́ra lẹ́yìn ẹ̀fún bá ànábì ọ̀sọ̀ pé ah, ọmọ mi ọmọ mi Fatima ló ló ànábì ọ̀sọ̀ ànábì fẹ́ kí Fatima ò gbélé ọkọ tó o bá jẹ president tó o bá ti so ìjọ ọmọ rẹ fẹ́ nìkan ọmọ fọwọ́ rẹ ní ẹ lórí ni kó bàa lè bọ́ tọ́jú ọmọ rẹ nẹ́sọ̀ bá subhanahu wa ta'ala á ní ìlú fọkànlá abẹ́rẹ́ wọn bá ń tóbi rẹ̀ ó fi wá kò bẹ́ẹ̀ dáadáa àwọn àlàyé tá a ṣe yìí àfẹ́ lójú níwọ̀nba àti kó yọ lóṣù lọ ṣùgbọ́n mo máa ń nífẹ̀ẹ́ ká láǹfààní àti gbà ìbéèrè. tọ́lọ́run ọkọ láti ọ̀gbẹ̀ tí ó tọ́ wa sọ́nà àwọn eléyìí tí a ṣàṣe kọ́lọ́run kó ṣàkóso àwọn eléyìí tí sísọ gba ń bẹ̀ kọ́lọ́run wa kó bá tún ní oṣù àṣẹ ọ̀rọ̀ wa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته جزاكم الله خيرا جزاكم الله خيرا adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ṣe mọ̀hádọ́rà yìí mìíràn adẹ́yìnbí Allah subhanahu wa ta'ala kó san àwọn dọ́kítọ̀rù wa ní ẹ̀sán pẹ̀lú àjẹ́nà inshallah ká tó lọ sí ìbéèrè àti ìdáhùn.